gbogbo ọ̀tá alẹ́ ní mádẹ́yìn lójú ẹ̀mí mi ẹ ó ya pẹ́rẹpẹ̀rẹ ẹ ó ya pẹ́rẹpẹ̀rẹ ẹ ó ya pẹ́rẹpẹ̀rẹ gbogbo ọ̀tá alẹ́ ní mádẹ́yìn yéyéyé lójú ẹ̀mí mi ẹ ó ya pẹ́rẹpẹ̀rẹ ẹ ó ya pẹ́rẹpẹ̀rẹ ẹ ó ya pẹ́rẹpẹ̀rẹ gbogbo ọ̀tá alẹ́ ni màdàgùn lójú ẹ̀mí mi ẹ̀ ó ya pẹ́rẹpẹ̀rẹ. gbogbo ọ̀tá ayé ẹ wọ́n ya pẹ́rẹpẹ̀rẹ ọ̀tá tó bá gbógun tìmí lórí ọmọ tó bá gbógun tàdé bùkálá tó bá gbógun tolúwa ṣèyí fún mi láyé tó bá gbógun tọmọ tólúwa fún mi tó bá gbógun táyé mi o àtàwọn olólùfẹ́ mi o gbogbo ọ̀tá náà gbogbo ọ̀tá o gbogbo ọ̀tá ẹ ó ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹ ó ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀tá ayé wa ẹ máa ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ láṣà wèrè ya ẹ máa ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹ máa ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ o gbogbo ọ̀tá má jẹ́ àwé sí táìmù lórí orin mi. ọlọ́run bàbá máa ti ẹ̀mí mímọ́ ọjọ́ monday lè ní o àwọn kan tiẹ̀ tún ti wà lálẹ́ wọ́n ti fẹ́ mú ọjọ́ tuesday pàápàá àwa sì wà ní ọ̀sán gọrin ní ìlú Canada ọjọ́ monday tí ń ṣe ọjọ́ karùn-ún kan ní oṣù kẹta ọdún two thousand and twenty-four ó mà tún ti ń lọ ó tún ti ń lọ ọlọ́run ẹ ṣé o ẹ̀yin ní okun wa àti agbára wa bó tiẹ̀ jẹ́ pé ohun tí wọ́n ti ṣe fún wa wọ́n ti ṣe náà ti ṣe fún ayé wa bíi pé kéegun wa má lè gbé wa tẹ̀síwájú ni ṣùgbọ́n ọlọ́run wa ẹ̀yin wa ẹ pẹ̀lú wa ọba táàrí táàrí ṣọwọ́ rẹ̀ ẹ mọ̀ pé ní gbogbo ìgbà làwọn máa ń pè yín á lè ṣe láì pè yín torí pé à ń sọ fún yín pé a kò lẹ́lòmíràn lẹ́yìn yín ni ẹ̀yin lè lágbára jùlọ ọba kankan ṣoṣo tí ò lè expire nínú ayé yìí tí gbogbo èèyàn bá lọ táyé àti ọ̀run yóò kọjá tí ọ̀rọ̀ rẹ̀ kan kì yóò kọjá láìṣẹ́ tóun jẹ́ fúnra rẹ̀ ní ọ̀rọ̀ náà adúpẹ́ fún inspiration adúpẹ́ fún ọ̀rọ̀ tẹ́ fi gbé ọ̀rọ̀ yín kalẹ̀ adúpẹ́ fún agbára tẹ́ fi dá ayé àti ọ̀run adúpẹ́ fún agbára tẹ́ fi dá àwa náà sí dọjọ́ ní adúpẹ́ fún agbára tẹ́ fi dá gbogbo ènìyàn adúpẹ́ fún ìyè àti ìmísí adúpẹ́ fún gbogbo àwọn confusion náà tó tiẹ̀ wà nínú ayé nítorí pé ní ìtumọ̀ ẹ̀ ní fi ṣe èmi dúpẹ́ fún yín lọ́pọ̀lọpọ̀ múge yín gan gbogbo ọ̀nà la gbà dúpẹ́ aníkàṣà máa dúpẹ́ ọ̀rọ̀ náà kò gbẹjọ wẹ́wẹ́ adúpẹ́ lórí ọmọ adúpẹ́ lórí àwọn tó máa wá adúpẹ́ fún àwọn tó ti wá tó ti lọ adúpẹ́ fún àwa tá wà níbí adúpẹ́ fún àwọn tó ń bọ̀ lọ́nà ọlọ́run ẹ ṣé gan ni kristi ẹ ṣé olùgbàlà ẹ ṣé ayérayé ẹ ṣeun fún wa o àyìn lógo àṣeyìn lọ́ba dáríjì wá báyìí mo fẹ́ wí bá mi wí mo fẹ́ sọ bá mi sọ olúwa ń jẹ̀bi èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi mo gbàdúrà fáwọn tó ń ṣe dáadáa àwọn tó fẹ́ afẹ́rẹ́ tó ń ṣe iṣẹ́ rere nínú ayé yìí àti àwa àti wọn olùwàdàwà sí olùpàwámọ́ ṣàánú fún wa ẹni bá ti gbẹ́kẹ̀lé lójú òní tí wọ́n ni mo lẹ́wí o èmi kan mo sọ bẹ́ẹ̀ bí a ṣe bá a láyé ẹlẹ́jọ́ ní tiwọn èmi náà gbẹ́kẹ̀lé ọ tọkàntọkàn ni mo sìn ọ́ ni mo sì gbẹ́kẹ̀mí lé ọ èmi àtọmọ bẹ́ẹ̀ ni kí n tó jí làárọ̀ ohun tí máa introduce fọmọ mi kó tó di pé oúnjẹ kátẹ̀ tó sọ̀rọ̀ bá ṣe máa lo ayé wa lọ́jọ́ náà máa ní ṣòdì ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run tí a rí ta sì ń bá sọ̀rọ̀ ọlọ́run tá a rí ta sì ń rí iṣẹ́ ọwọ́ rẹ̀ ọlọ́run tí a pọ́nlé ju ara wa lọ ọlọ́run tí a ń bá sọ̀rọ̀ ká tó bá ẹnikẹ́ni sọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ pé a kò lè dúbìdá bá sọ̀rọ̀ ọlọ́run tí a kò lè ṣe láì bá a jíròrò ọlọ́run gba ọpẹ́ wa ṣe ìyanu nínú ayé wa má fi wá sílẹ̀ má dojú àdúrà tiwa má dojú pípè tá à ń pè ọ tiwa má dojú ojú pé agbẹ́kẹ̀lé wa bàbá o ọlọ́run wa má jòjà sásán ṣàánú fún wa tìwálẹ̀ má ti wà lójú àwọn ìka wà nínú ayé yìí àwọn ìkanú ayé má jọ gbégbá ọpẹ́ lórí èmi àtọ́mọ àti gbogbo àwọn olólùfẹ́ mi àwọn tó bá ti bá wa fẹ́re tó ń ṣe dáadáa nínú ayé yìí tó ń ṣe tó dára olùwàjọ́ fẹ́ wọn fẹ́re fẹ́mi fẹ́re ṣàánú fún wa dìwámú ràn wá lọ́wọ́ àwọn ìpinnu tó jẹ́ ti ọ̀tá olùwàfagilé àwọn tí wọ́n ní wọ́n retí ikú wa tán tẹ̀sán pé wọ́n ń dọdẹ ikú wa wọ́n wọ́n fi ikú wa wà kẹrin ọlọ́run jẹ́ kí kú òjijì kó gbé wọn pa báyìí báyìí lórúkọ jésù ẹni fẹ́ fi kú òjijì tó ń fi kú àìtọ́jọ́ tó fi ń wé èmi àtọmọ mi káàkiri ẹ̀dá bẹ́ẹ̀ olúwa jẹ́ kí kú àìtọ́jọ́ pa wọ́n dànù ẹ̀dá bẹ́ẹ̀ olúwa ikú àìtọ́jọ́ ni kó bá mi pa wọ́n ikú tó wà nù oṣù yìí tó wà nínú ọ̀sẹ̀ tó wà ní ọjọ́ tòní bá mi sílé gbogbo wọn pátápátá ẹni bá ń fi kiri tó ń fi kú abẹ́yẹn wá ayé ọmọ mi ẹlẹ́dàá ṣẹ̀dá bá mi ṣe ẹ̀dá bẹ́ẹ̀ bí ò ṣe wù bá mi ṣe àwọn ọmọ rẹ̀ àti àwọn olólùfẹ́ rẹ̀ bí ò ṣe wù ọlọ́run bẹ́ẹ̀ ni o má ṣe ọmọ mi bí ò ṣe wù mí má ṣe èmi náà bí ò ṣe wù ọmọ mi má má ṣe mí bí ò ṣe wù mí o èmi àtàwọn olólùfẹ́ mi má ṣe wá bí ò ṣe wù wá aláàánú ni yín gbogbo rẹ̀ tí ọkàn wa fẹ́ òun náà ni kò ṣe fún wa bí mo ṣe fẹ́ dè lónìí bá mi orílẹ̀-èdè nàìjíríà dẹwọ́ rẹ̀ àwọn èèyàn rere bẹ̀ ni kò dá sí àwọn èèyàn ìkà tó ti àjàjà àwọn tó ń dọdẹ ẹ̀mí mi olúwa fi wọ́n lè kú lọ́wọ́ ẹni bá ń dọdẹ ẹ̀mí mi tó ń lérè mi sínú fún ibi tó yẹ pé tó bá ti rántí mi báyìí tó yẹ pé inú mi máa máa bí fò tó sì yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ó ṣèkà fún mi ni bàbá fámi fẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ lè kú lọ́wọ́ okùn ẹ̀mí ẹ̀dá bẹ́ẹ̀ bá mi já dànù bí òwú pẹlẹ̀ bẹ́ẹ̀ ni hmm. òwú tí a máa fi tán fi ń bu egbò òwú pẹlẹ àwọn òwú òwú wọn ni kò kí ń ṣe é bù so bẹ́ẹ̀ ni kò kí ń ṣe é sopọ̀ mo gbàdúrà ẹ̀mí àwọn ẹ̀dá bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá di pé ó fẹ́ já májò ṣe é sopọ̀ gbogbo ẹni bẹ́ẹ̀ ni bá ń wá ẹ̀mí mi tó bá ń wá ẹ̀mí ọmọ mi ẹnikẹ́ni tó bá ń fi kún wá mi kiri ẹ̀dá bẹ́ẹ̀ olùwàjá okùn ẹ̀mí rẹ̀ sọnù májò pẹ́ mọ́ jẹ́ kí ikú ọ̀sẹ̀ yìí ikú ọjọ́ tòní ikú ọjọ́ òní ikú ọ̀sẹ̀ ikú oṣù yìí ikú ọdún yìí kó lọ ká ẹ̀dá bẹ́ẹ̀ mọ́lé májò pẹ́ mọ́ kíkú bòǹbà àti ẹ̀mí ikú kó gbé mi ẹ̀mí ikú kó ẹ̀dá bẹ́ẹ̀ ẹ̀mí ikú gbọ́rọ̀ olúwa ò ní wọlé tèmi ò ní wọ̀dọ̀ àwọn olólùfẹ́ tèmi ò ní wọlé ayé ọmọ mi ò ní gbé mi pa ò ní gbé ọmọ mi pa àìsàn pọ̀ ò ní gbé mi dè bẹ́ẹ̀ ni mi ò ní ṣe àìsàn ọmọ mi ò ní ṣe àìsàn àìsàn ò ní ṣe wá àwọn olólùfẹ́ mi wọn ò ní ṣe ẹ̀sán oṣù oṣù níṣe wọn lórúkọ jésù gbogbo ọwọ́ ibi tó tawọ́ dé ọ̀nà tó ń dá mi dúró ó ya ọwọ́ náà mo pàṣẹ fún ìdà kó gé ọ dànù bó ṣe jábọ̀ ọ̀nà ó yà wọnú iná lọ kó jóná pátápátá ẹni bá lọ́wọ́ náà tó bá tún lò máa lo èkejì ọlọ́run jọ mo gbàdúrà kó ṣe ọlọ́run òkú ayérayé kó ba ìdá bẹ́ẹ̀ lórí lórúkọ jésù ẹni bá ń fojú ibi wo èmi àtàwọn olólùfẹ́ àtàwọn ọmọ tí ọlọ́run fún mi mo gbàdúrà ẹlẹ́dàbẹ̀ ojú rẹ̀ kó ojú inú àti ta ẹ̀kọ́ fọ́ sọnà ẹlẹ́dàbà mi bò fọjú rẹ̀ dábẹ́ o ẹnikẹ́ni tó bá rìnrìn àjò láti máa lọ kiri nítorí èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi fún ibi ó yá mo gbàdúrà fún ọkọ kó sábẹ́ tírélà gbogbo oníṣẹ́ ibi tó rìn kiri ṣá nítorí ọ̀rọ̀ èmi àtọmọ mi tó ń fẹ̀rọ̀ wá wẹ́lọ̀ káàkiri fún mi mo gbàdúrà abẹ́ tírélà nílé rẹ̀ bẹ́rí sùn ó parẹ́ sábẹ́ tírélà bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà ọlọ́run tó dá ayé àti ọ̀run lẹ́ẹ̀kan sí àṣẹ tí a bá ti pa lónìí nínú ayé yìí ni àwa kó fìdí rẹ̀ múlẹ̀ láyé yìí àti ní ìkẹyìn náà àti ní ọ̀run olúwa tí n bá ti ń dè bá mi dè bí n bá ṣe ń tu bá mi tì o ẹnu mi gbọ́rọ̀ olúwa ó di àṣẹ mo dàpọ̀ mọ́ ẹ̀mí mọ́ mo dàpọ̀ mọ́ adùn mo dàpọ̀ mọ́ iyọ̀ mo dàpọ̀ mọ́ agbára àní tí n bá dè ó ti dídè tí n tu ó di títí ẹ tí n bá fẹnu mi gégùn fún ènìyàn kégùn jẹ tiẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà ègún ẹnikẹ́ni àti èpè ẹnikẹ́ni kò ní jà mí lórúkọ jésù àwọn tó máa ń kó sí abẹ́ fake àkáǹtì láti máa da ayé èèyàn láàmú ó yá mo gbàdúrà fún ìdààmú tó fẹ́ ni kó jẹ́ tiẹ̀ lórúkọ jésù marika posto àlàáfíà fáwọn ọmọ tèmi àti èmi àti gbogbo àwọn olólùfẹ́ mi àwọn tó fẹ́ mi tó fẹ́ platform fẹ́ rí àlàáfíà fún yín àlàáfíà fún mi àlàáfíà fún ọmọ mi àlàáfíà bẹ́ẹ̀ lórí kò sì ní padà jésù agbára wa ọlọ́run ẹ ṣé gan ni o adúpẹ́ afẹ́ o hmm. kí lè lè sọ uh, I saw something. Oh. Attention. You know what? Everybody will be telling me. You know, uh, Auto eh, Many people dey suggest for me. Àdúrà ni kí n máa Facebook yìí. Àdúrà ni. Àdúrà ni kí n lè máa preach. Ṣé information. Ṣé ti yé? Ìtí spirit mi ṣe orí tó bá ti ń ṣiṣẹ́ tẹ́ pé tó bá ti ṣiṣẹ́ yẹn nísì tó bá ti ṣe tán wọ́n ti mọ ètò kà lórí ẹ̀ tí wọ́n kó máa yẹ ẹ lára ni <laughs> iṣẹ́ kò kì í yá bí owó ò jáde ń bẹ̀ bẹ́ẹ̀ ni <laughs> àwọn ọmọ nàìjíríà àti mọ̀dẹ̀ wọn mọ àwọn wicked souls àwọn ọmọ serpent àwọn serpentance enemies they are very very clever ṣé wọ́n sọ pé káwa náà gbọ́n bí ejò náà wọ́n ní ká sì níwà tútù bí àdàbà that is to say you are only being serpentines i mean serpentines yes òyìnbó náà ni ó correct ẹgbẹ́ òyìnbó wà láàárọ̀ yìí o ẹgbọ́ <laughs> kẹgbẹ́ àmì sàárọ̀ yìí ẹgbẹ́ wa lọ́sàn-án yìí o monday lè ní jẹ́ o ẹgbẹ́ òyìnbó wà jẹ́ kó sọ̀kalẹ̀ <laughs> so you being serpentine you enemy serpentine children you serpentine children you snake children you enemy children <laughs> you enemies wife you enemies father you understand me so you are most of you you pretend and you want to be so clever The only thing the Bible says we should be wise like a snake and be and be gentle like a dove. The both spirits, everybody, a people, somebody who have it. I mean, people should have it. That to tell you, Bible said it too. Uh-huh. That serpentance at times you need it also as a child of God. Uh-huh. Because see, all these serpentant children, they believe that okay, they are wiser than you. That's why when they want to use their serpent spirits They want to use their serpent corny. They want to use their serpent uh, attitude. They want to corner you. They want to come for you. They want to dribble you. <laughs> wọ́n bá yọ sí mi lọ́nà kan sáà wọ́n ṣá kàbàkàbà lọ́nà méje in that Nigeria country people want me to be preaching they want me to be praying prayer that's what they want me to be praying they that's what they want me to be doing for Nigeria Oh. Not I will be. I pray for Nigeria, yeah, but the kind of, it depends on the kind of uh, prayer and the inspiration that I got. That the kind of prayer God lay, Spirit of God lay in my heart to pray. Not that people will be just telling me, forcing me that I should be praying for everybody. In the same Nigeria, that's the place I got problem. That they chase me out of the land. You understand me? For the, all the good things I've done physically, apart from the prayer, I'm be praying for people. Don't, oh, don't take. I pray for people. A pastor told me one day, he said, uh, Sister Bola, I said, yes. Gide Mate jẹ́ pé pastor One pastor, no pastor náà la ṣá máa pè wọ́n. Ó pè mí Sister Bola, you raise a lot of things. You have done good thing, a lot of things. Can you share nìkan call? You have done a lot of good things to people Why is it that people are treating you like this? Money should be just more kọ̀ <laughs> I, I don't even have answer for it. But that day was mocking me like, mocking me like, Most of people have helped. Some of them are very rich. And at that day, I was thinking in my heart that, are you feeding me now? I asked him that, are you find myself in this place I find myself today? I don't have any, you believe that you are better than me. I said, did you pay for my, I've helped you too. Did you ever help me? Did you ever give me anything? I'll be kidding. Ó ti bẹ́ẹ̀ he was mocking but like mocking me. Mo I will pay. you should mock yourself because if you do if you at least you do good to uh, eh, 1,000 people. At least 800 should, I mean, if 800 should is bad, 200 should be okay. It's just telling you that all of you, you, you, only have a, a different design of wickedness. Ni. You understand me? So, ó bèrè So, <clears throat> a pastor ló sọ yẹn, ṣó ti yé bẹ́ẹ̀ Now, now, in Nigeria, they want you to be praying. or they may. Auto Bola, I don't have church. If I pay, if I tell them to pay star, even sub common star now, That's that star fún me. they won't give me star o. They be telling me be praying for people. The people who have wicked me. I try to think about, about these things. The people that have wicked me, they be telling you, hey, you better serve God. You better serve God. Say, people that are doing evil to people, eh, don't do evil to me. Are they God? The people that are doing evil to me, eh? Are they God? that and that's the majority of them that will come under your platform to come and pray the prayer they say even nígbà míì tó bá rí pé o ti hun èpè burúkú sórí ẹlòmíì báyìí ó lè wá kankan wá fún ẹ star ó lè wá fún ẹ star two hundred kan àbí kó fún ẹ five hundred kan kódà ó lè fún ẹ two thousand star so that we are here we are ayé ẹ àdúrà tó èpè tó ti ṣe yẹn ó ti ṣe èpè ó ti ṣe ìka three billion three trillion fún ẹ kì í billion three trillion fún ẹ ìwọ ó ti ṣe ìka three trillion àwa dé àwa fún ẹ ní ten dollar àwa fi gba gbogbo you understand me ọmọ sápẹ́ǹtì they are very very clever but they said to us that also that we should be wise like a snake like them eh? and also be gentle like a dove so we have double portion we are double cunning dove also is not a foolish thing but at times you expect dove to talk to move he will not move to do some things, he will not do it at that moment because he's a dove. When people talking, dove may be looking. Okay? Uh-huh. When snake also is moving, you know, snake, uh, dove may not even, only tema will be. So, double portion lani. Okay? Uh-huh. They tell you, pray for them, oh, pray for them, oh. All the people, I don't have church. If I have church today, it's maybe if I have church tomorrow, I may pray in that church, be praying for people. But I've been cheated. I've been cheated and I don't want to be cheating myself again. You understand me? So to me, if I'm not praying on social media for people, for the wicked souls, Nigerians that are evil, I pray oh, in the secret. Bá má gbàdúrà báwo. But wá sórí media take pé àdúrà lẹ́yìn fún mi pé that's the area you have to serve the Lord. That's how to serve the Lord that's how to serve the lord a lot of people are there in Nigeria pàápàá tó bá ti ń tó bá àdúrà yẹn táwọn èèyàn bá tẹ́nìkan bá lè give testimony because wọ́n máa rí ọwọ́ àdúrà máa wọ̀ ọlọ́run máa fọwọ́ agbára wọn lẹ́sẹ̀kẹsẹ̀ you understand me but àwọn kan tún á dúró To yẹ pé gbogbo iṣẹ́ tí wà àdúrà tó bá gbà yẹn ẹnìkan ló máa fẹ́ lọ kéré àdúrà yẹn àwọn tó bá ti jèrè bẹ̀ ibi tó bá ti jèrè ló máa gbàdúrà fún mò ń gbà ní kọ̀rọ̀ ní gbangba ẹni tọ́lọ́run máa lò fún mi àbí ẹni tó ti lò fún mi rí ọlọ́run àbí ẹni tó lò fún mi àbí olúwa jọ̀ọ́ mi ò mọ̀ wọ́n àwọn olóore mi dà you understand me because kì í ṣe owó nìkan náà lóore you understand what I mean téèyàn bá wá sórí platform náà tó fẹ́ platform ẹ̀ grow oore kan ni yìí ṣe àwọn tó ń flag platform ẹ̀ tó máa sọ pé ìwọ ní tó bá ti jẹ́ pé kò gbowó wọn máa bà jẹ́ wọn máa ní ká má ṣe pé fáwọn ènìyàn dábẹ́ a máa ṣe é pè fún wọn téèyàn bá ti ṣe búburú fún ẹ ṣe búburú fún padà bẹ́ẹ̀ ni ní tí mo fẹ́ sọ nìyẹn o àbúrò máa sọ pé ilé ìyẹn child of God ọmọ èṣù kan máa ṣe bí wèrè wọ́n ní kí n níwà tútù bí àdàbọ̀ kí n gbọ́n bí ejò ìyá mi pé tọmọ èṣù kan bá ṣe bí ìwọ ọmọ èṣù èmi gan náà wọ́n ní kí n gbọ́n bí ejò èmi náà ṣìyẹn mi pé the corner the spirit of snake is everybody's life also abi that's not what Bible say use the the the part of snake uh, cunning also for the person give the person what he want if you do bad to me I curse you I wish you bad because what tó ṣe burúkú fún mi òun wish me bad ni mẹ́rin ẹni tó bá sọ pé kí wọ́n ẹ̀dá bẹ̀ ẹni tó bá dédé wò mí tí n ṣe dáadáa fún tó dédé wò pé òun jù mí lọ òun máa gbé mi wálé wọn máa lọ ọmọ èṣù ni wọ́n wọ́n máa sá fún wa ọjọ́ wo la fẹ́ sá fẹ́ṣù la fẹ́ sá fún ọmọ èṣù gbà wọn kí lọ́lọ́run ṣe dàwá pọ̀ àtọmọ èṣù ní sísun ayé ó ní tàbá ti resist Satan ó máa flee from us that is to say at times you don't need to slap me you don't need to to to to to to to to to feel sorry for Satan tó bá ti fọ́ ẹ létí tọ́wọ́ ẹ ò bá tó sọ̀rọ̀ sínú ayé rẹ̀ sọ̀rọ̀ àyájọ́ kó bẹ Ọlọ́run tì í but the àwọn when bá wà na yẹ́n mo just out of Auto eh the area you have be preaching you know I have the gods, the mi o emi kọ́ ni mo èmi nìkan kọ́ ni mo ń gbàdúrà jù nínú ayé yìí èmi dẹ̀ mi o de sẹ́ pé èmi kọ́ ni máa jẹ́ last person mi o de àdúrà yẹn kẹ̀rẹ̀rẹ̀ kì í ṣe pé mo fẹ́ gbàdúrà fún Ọlọ́run kó má bàa sọ pé mi ò mà gbàdúrà fún Ọlọ́run ni o mi ò mà gbàdúrà fún Ọlọ́run léni Ọlọ́run ma Ọlọ́run ti síkì o ó ti o èèyàn là ń gbàdúrà fún èèyàn ni à ń ṣiṣẹ́ fún tá a bá dẹ̀ ti ṣe fún èèyàn tí òun bá ti pay wa that will tell you that n tó ń ṣe fún wọn nìyẹn wọ́n kàn fẹ́ take it for granted àjàgàdẹ ni àti yoke ó dẹ̀ ti ń tó bá ti tó àkókò kan máa fọ́ àjàgà kúrò á bọ́ kúrò lọ́rùn wa á sì fọ́ dànù dàtí sì tó tójú ẹ̀ bá dúdú tẹ́lẹ̀ ojú ẹ̀ bẹ̀rẹ̀ sí ń clear tó o bá rìn àwọn bẹ̀rẹ̀ sí ń sì èwo ni àbúrò máa ṣiṣẹ́ gan kó máa ṣé ńgbà tó máa sọ pé ó di ọ̀túnla mẹ́ta ó di next year kó tó jẹun o ṣé kí fún ẹ láì jẹ́ àìpé tí gbogbo àwọn kòkòrò àti kí ló ń porúkọ ẹ̀ tó bá ti lọ jẹ ìfun tó ti lọ jáyàn ní ìfúnjẹ tẹ́ni yẹn ti ní ọ̀ṣà tán ti pè lórí orúkọ oríṣiríṣi wo tó bá ti ṣe bẹ́ẹ̀ tó wà láyé ló máa máa ṣe kinní kan nobody o iṣẹ́ tí wọ́n bá ti ń ṣe kó pay ni that's why mo ṣe like òyìnbó whatever you do you dey pay for it you pay for it whatever you do tó bá ti ṣiṣẹ́ wàá sanwó wàá gbowó ọtí Nàìjíríà yẹn àwọn pípù kan bìlí pé wọ́n gbọ́n ni wọ́n máa ní kó máa ṣe wọ́n máa ní kó máa gbàdúrà wá wà ọdún mélòó ni wọ́n fẹ́ fi ṣe tẹ́ẹ̀sì fáwọn èèyàn ọdún mélòó ni wàá gbàdúrà bá ṣe ṣe má gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà wọ́n máa blọọkì wọ́n máa ló lè sí mo gbúdọ̀ dìde túra títí o máa fi ní apàtẹ àwọn tó dẹ̀ ń gbàdúrà yẹn tó ń gbàdúrà yẹn fún lórí ṣí ń gbà wọ́n ní fún ẹ ṣí ń gbà wọ́n ní fún ẹ wọ́n ṣèkà fún mi ní nàìjíríà máa gbàdúrà fún olúwa jẹ́ kọ́lẹ̀ èdè nàìjíríà dáa olúwa gbogbo orílẹ̀-èdè nàìjíríà tó bá da fáwọn èèyàn tó bá fẹ́ kó dára fún mi jẹ́ kó bàjẹ́ fún gbogbo àwọn tó ṣèkà fún mi tó wà bẹ́ẹ̀ tó bá wá ikú mi ní orílẹ̀-èdè nàìjíríà olúwa jẹ́ kó bàjẹ́ fún wọn bẹ́ẹ̀ olúwa jẹ́ kó kì í ṣe orílẹ̀-èdè yẹn ló máa bàjẹ́ fún o olúwa jẹ́ bàjẹ́ fún ẹ̀dá tó ń ikú mi ẹni tó fi kú wá mi kí ọ̀làjò bàjẹ́ fún wọn okùn ẹ̀mí ọ̀run já dànù bó ṣe máa ń rìn hmm. nìyẹn bó ṣe máa rìn nìyẹn wọ́n máa ní ṣáà máa gbàdúrà wọ́n máa gbàdúrà fáwọn tó ń ṣèkà fún ẹ <laughs> ọjọ́ ọ̀nà máa repent and that's why ló fi jẹ́ pé multitude of sinners and wicked souls are much wọ́n ń pọ̀ sí ni because àwọn pastor kan máa sọ fún ẹ just be praying for there. pray for your enemy ó ní àwọn kankan tẹ̀mí máa change inú bíbélì ọlọ́run gbọ́ èèyàn ló kọ́ kò sí anybody should not deceive me people write bible was written by people àwọn èèyàn ló gba inspiration tó kọ́ there is something i will change nínú bíbélì yẹn wọ́n máa ní téèyàn kan bá gbẹ létí kọ́ ètò ìsìn You are a fool if they are teaching you to be a fool. For people to be kó di sọ̀bọ́dì so so so so kán máa torí ẹ̀ gbàgàgbàgà kán máa torí ẹ̀ kàbàkàbà kán máa torí ẹ̀ kán sórí ẹ̀ di kó o flat fún wọn wọ́n tún máa tẹ̀ lọ ní tẹ́bọ̀ mo fọ́ etí mi this time around màá fọ́ etí ẹ̀ màá fọ́ ojú ẹ̀ màá fọ́ imú ẹ̀ màá fọ́ orí ẹ̀ màá já okùn ẹ̀mí ẹ̀ tó bá ṣe já simple as that. mo gbọ́ mo rí átíkù kan bì kan wọ́n ní ẹ eh, somebody baba emerita iburu was a comedian he died at the age of sixty sixty two and somebody you know all these things we don't we don't we have been ṣebí àti rí pastor baba Bukola is a pastor now tó bá tún fẹ́ rọ̀bù ẹ this time around táwọn èèyàn bá fẹ́ jà ẹ lólè iṣẹ́ pásọ̀ náà máa fẹ́ gbélé ẹ lọ́wọ́ wọ́n ní you know you are a man of God tó bá ti ṣèkà fún fún ẹ you are a man of God o oh, you are a man of God tí wọ́n bá jà ẹ́ lólè tí wọ́n bá ń ba paul platform ẹ jẹ́ you are a woman of God o oh. you want people to kill you ni o kú lọ́mọdé ọlọ́run ò ní jẹ́ mi ò ní kú lọ́mọdé ṣó ti yé but pastor ń kú lọ́mọdé ètò ń kú lágbà àwọn pásọ̀ tí wọ́n táwọn tẹ́rọ́rìsì gbé tán lọ gbé pa tán ti túbù wọn tọnù àbáwọn pásọ̀ tó lásìdẹ̀ǹt tó ń kú ńkọ́ you understand me ọlọ́run kàn ṣèlérí ni pé with long life and prosperity will I, will I show you my mercy pé long life and prosperity he promised us long life and prosperity but a lot of things happen to people at times because of we allow wicked people wicked spirit to be walking around a you want learn, you pé kó máa ṣe bó ṣe wù the devil he will flee from you say no to killer say no to evil jojú ìkà break the record change whatever changeable on the bible Go back back ló dé mi ò fẹ́ máa sọ blasphemy o èmi kò ń ṣe báìbù tèmi lọ́wọ́lọ́wọ́ ẹnìkan dúró dúró sọ́nà a máa blọ́ọ̀kù wèlé a máa blọ́ọ̀kù róòlù ẹ a máa blọ́ọ̀kù wèlé a máa blọ́ọ̀kù gbogbo everything you want to do and then they be telling you just be patient patient jésù ọlọ́run kan bá ṣe ka story tó dáa tó dáa tí mo kà nínú bíbélì àwọn èèyàn ọlọ́run kan gbà tán sọ pé wọ́n ń ta ka sórí yẹn bọ́n ṣe sọ pé kí jésù èṣù kó lọ tẹríba nítorí fún àwọn èèyàn tó lóun nílé tẹríba torí jù náà ṣe bá wọn wọ́n jẹ́ jìnnà kíríkan kíríkan ọlọ́run òjò pẹ́ kí á ló jù sísàlẹ̀ ó jù síbi tó belongs to ọlọ́run ò kí ń waste time àwọn tó bá fẹ́ ṣèkà fún ẹ̀ náà fẹ́ waste ayé ẹ̀ systematically waste your the truth is always bitter ẹni tó bá lọ́ọ̀fẹ́ gan kò ní jẹ́ kò ní jẹ́ kó jésù ò jẹ́ kẹ́nìbọ̀dì jìyà tó bá ti wá sọ́dọ̀ ẹ̀ nígbà tí àwọn matthew àti gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ méjìlá yẹn the one problem or the other torí wọn tí wọ́n struggle wọn lọ bá kò sí ẹ̀kọ̀kan tán lọ bá fúnra wọn ló approach he approach them they himself people can approach you okay give me oye lomi tó bá tó approach wọn máa tún ní òun ló wá bá wọn níta bá ti rí tó bá dání ká emulate tó máa dá túlẹ̀ ayé ṣe tí ò bá ti túlẹ̀ ayé ṣe já àdánù bí wèrè àmà ní just be praying for people in Nigeria and they are doing evil to me èpè ní máa ṣe fáwọn tó bá ti nàìjíríà kan yẹn náà náà ti ń ṣe burúkú fún mi téèyàn kan bá ń ṣe burúkú fún mi ní Canada kódà mi nígbàdúrà fun gbogbo Canada gbogbo àwọn tó bá dáa fun ní tó ṣe dáadáa ní Canada ló máa dáa fún ẹnikẹ́ni tá a bá lò bí weapon fún mi ní Canada to kò ní jèrè tó bá lòun ní ronúkúwàdà ah, ẹnikẹ́ni tó bá ti ṣe dáadáa fún mi sára mara I want to be good to people who are good to me I want to pray for people who are good to me you give me star you are good kì í ṣe pé o máa fún mi star ǹjọ́ kan o máa ní lọ fún star o máa gbàdúrà fún ẹ dáadáa dáadáa ń sìn màá màá máa wé ìsàlábà mi ẹ mọ̀ pọ̀rọ̀ máa ń jẹ́ kí èèyàn lápá tẹ́ńṣọ̀n tẹ́ni tó bá sọ̀rọ̀ jù tí ò bá wà kẹ́fù ẹni bá ti ń sọ̀rọ̀ jù tí ò bá wà kẹ́fù ó máa ní short life for real go and ask you are there is always has to be a a time of quietness you have to be ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lágbára gan àjàjà wa ta máa ń sọ̀rọ̀ ta máa ní loud speaker we speak like a thunder our voice like a thunder like if I speak too much tí n bá sọ̀rọ̀ jù kí n sọ kí n wá pẹ́ kí n tó sùn kí n ṣe chat kí n sọ̀rọ̀ yẹn kó wá gùn lọ láti ìrọ̀lẹ́ kó dàbí eleven twelve thirty oorun ọjọ́ yẹn ti lọ nìyó cancel tó bá gbọ́ pé ti cancel oorun ọjọ́ yẹn ó ti cancel and when you are for days tó bá wà tó kàn ń skip ọjọ́ tó bá ní sleep tó ní rest kò sẹ́ni tí ò bá ti sùn tí ó máa ní tí ò sùn tí ò rest tó máa ní long life àwọn kankan tó wà pé automatic ni kì í ṣe pé wọ́n ń purọ́ wọ́n ń ṣe fúnyàn wọ́n kò ń ṣe oògùn nígbà míì just number six ẹni simple mathematics. wọ́n máa gbàdúrà wọ́n máa dó sọ́nà fún ẹ wọ́n máa fáwọn orders nìkan wọ́n máa ní ẹ bóyá ó lè kankan wọ́n máa ṣèkà fún ẹ wọ́n máa ní kó dẹ̀ máa gbàdúrà fún ọ ẹnikẹ́ni tó bá wà lórílẹ̀‐èdè nàìjíríà tó bá jẹ́ agbóde gbà fún àwọn ìkà tó ń dọdẹ ayé mi ilẹ̀ nàìjíríà kò ní sàn ẹ̀ kò ní jèrè ẹni bá nawọ́ láti nàìjíríà láti nawọ́ ogun sí mi nílùú Canada ń bí àbí láti bẹ àwọn ìkà tí mi èmi àtọmọ mi ẹ̀dá bẹ́ẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ò ní túra fún ẹ so tẹ́ bá ti rí àwọn jóná tó máa ń cause problem tó jẹ́ pé wọ́n máa ń wá wàhálà fáwọn èèyàn àwọn oníkẹ́ kọ̀ǹkò mọ́ lórí ẹjẹ́ kẹ́ tí wọ́n sì kàn ga kẹ jẹ́ kí kú orílẹ̀-èdè náà ba lè ṣe kíni kó ba lè settle kálàfíà ba lè wà ń bẹ̀ tẹ bá ti ńgbà tí wọ́n tí jóná wọnú ọkọ̀ gbogbo ọkọ̀ ló dàrú ohun tí tó jù sódò ní odò tó sinmi tẹ bá ti rí nǹkan àwọn èèyàn tó ń dodò rú tó yẹ pé wọ́n máa lọ máa fọwọ́ kan àwọn ọmọ ọlọ́mọ àwọn tí ọlọ́run fẹ́ àyànfẹ́ ni mí ọmọ tí ẹnikẹ́ni ò tọ́jú sí ọlọ́run fara ẹ̀ tọ́jú tí mò ń pè lọ́sàn àti lóru nobody will tell me kò sí ẹni tó preach mi ò nínú àwọn tí mo gbogbo bí nàìjíríà ṣe tó àti mo ìwò nísìn mo ní àwọn mentors mo láwọn tí mo like tí máa ń like preaching wọn but kò sẹ́ni tó preach Jésù mi ìtì ẹni tó preach Jésù fún mi lẹ́nu ọjọ́ mi ìtì láti bí six years àwọn tó gbà sún Jésù fún mi. It's a taboo to be showing love to people who don't who don't organize or organize. I mean, who don't understand spirit love. What is it? It is who don't value it. It is a taboo. When you are selling tó bá ń ta iyì àti ògo fún àwọn tí ò bá ti tọ́ sí They will be taking you for granted, and that's why a lot of slavery slave is much in Nigeria. People living like a slave. I pray lójoojúmọ́ ni mo máa ń gbàdúrà fún Nàìjíríà mo ní Olúwa jọ orílẹ̀-èdè Nàìjíríà ìjọba Nàìjíríà Ọlọ́run jọ gbogbo bá kó sí wọn nínú o mi ìdẹ̀ ní gbàdúrà pé Olúwa bá mi bless President Bola Ahmed Tinubu irú blessing wo mo lè gbàdúrà fún long life fún wọn kì í ṣe Olúwa bá mi pèsè owó fún wọn yẹ kán rówó kó nínú ìjọba mi nígbà irú àdúrà bíi pé blessing kì í ṣe nǹkan tó nídìí nìyẹn orílẹ̀ Nàìjíríà need liberation kí gbogbo èèyàn ló máa dá lọ́nà máa dá sí ní orílẹ̀-èdè yẹn kí orílẹ̀-èdè náà tó lè gba àlàáfíà kó ṣe gbọ́ èèyàn ẹni tó mú orílẹ̀-èdè yẹn ní ìgbèkùn tó dẹ̀ fẹ́ kó má wà ní ìtura tó fẹ́ kó wà nínú kúrò lọ́wọ́ yìí ìdẹ́gọ́ tó go irú àwọn yẹn wọn ò ní gbàdúrà àdúrà pé ọlọ́run dá wọn sí ìrònúkúwàdà fún wọn because wọ́n mọ ìrònúkúwàdà wọn rí wọ́n ka bíbélì wọ́n ka alukuran they know everything kò sẹ́ni tó wà ní orílẹ̀-èdè yẹn tí ò mọ̀ nípa ọlọ́run kò sí tí ò gbọ́ rí tó wà nàìjíríà tí ò bá gbọ́ nípa muslim á gbọ́ nípa pagan á gbọ́ nípa pé jésù lolúwa wọ́n mọ̀ náà àwọn tó ń ṣèkà mọ̀ mọ̀ wọ́n mọ̀ tó ń bá gbàdúrà tán ẹlòmíín máa tó bá gbàdúrà tán báyìí táwọn àfa àtàwọn wòlíì ẹ̀ tán bá ti rírọ̀ fún tán báyìí ló máa jáde lọ ṣe ìkà tó fẹ́ ṣe next day ó máa tún fáwọn ẹlòmíín àfa mi lówó àti pásítọ̀ mi lówó wọ́n tún wá gbàdúrà á tún ṣèkà mí lọ́jọ́ kẹta a máa wípé àwọn kan gbàdúrà fún mo ti gbọ́ pásítọ̀ tó sọ pé wò ó gbogbo àwọn ìjọba orílẹ̀-èdè yẹn pásọ the same pásọ wèrè yìí tí mo sọ pé ó sọ fún mi pé mo ti mo ti help àwọn many people rí kílódé tí àwọn èèyàn help mi mi ò sọ pé wọ́n ti help but kọ́ anybody kúrò lọ́nà mi mo sọ yé dá mi dúró mọ́ tí bá sílẹ̀kùn tí mo fẹ́ kọjá má máa káwọ́ sọ́nà tó bá fẹ́ kí n gbúdọ̀ sàrùn kó pa é dànù dáàsì mi sọ pé ẹ̀ bá ti bí wọ́n bá ti help mi ọdún téèyàn bá réèyàn bá là ó máa ń pẹ́ láti là ṣùgbọ́n Ọlọ́run máa là mí tèmi ò ní pẹ́. ó sọ fún mi níjọ́ kan pásọ wèrè yìí ó ní pé gbogbo àwọn pásítọ̀ àwọn olóṣèlú tó máa ń ṣépè fún nàìjíríà àtàwọn tó ń darí nàìjíríà tó máa ń ṣépè fún yẹn wípé kò ní lè ràn wọ́n o hmm. ó lé kò ní lè ràn wọ́n o ó ní sìn ẹ olóṣèlú kan gbà yẹn owó ló fún un lówó ó fún lágbájá lówó fún tẹ̀mẹ̀dù lówó tí wọ́n bá ṣépè fún wọn àwọn ti gbowó wọn máa gbàdúrà fún wọn tí orílẹ̀-èdè nàìjíríà bá dàrú ìwọ tó jẹ́ novice tọ́bìlì kọ́ dẹ̀ ní ẹ tọ́dẹ̀mẹ́pọ́ lọ́run máa ń gbọ́ tiẹ̀ tòótọ́ wọ́n máa ní kó jáde kó máa gbàdúrà kó máa gbàwẹ̀ kó máa gbàdúrà iṣẹ́ ìnáwó ni kò máa ṣe ṣé ń bá ṣiṣẹ́ ní bá ń píríṣì Jésù lójoojúmọ́ táwọn kan dó sọ́nà mi tí wọ́n sì bá wọn wí tí wọ́n sì fẹ́mi lówó mo dẹ̀ nídìí owó ṣé máa máa píríṣì Jésù máa dẹ̀ máa wàásù fáwọn máa máa gbàdúrà fún àwọn kan wọ́n máa fara ni mí máa máa jẹ owó owó dátà owó one five á wà níbẹ̀ mí ní san máa dẹ̀ tún máa lọ yáwó sí ẹ mọ iye owó tí mo ti yá do you know how much I borrow to pay my wifi to pay my bill for me to preach online wọ́n máa ní preach and they won't give you anything even to buy to marry rí owó anytime you could have money that your account is monetized to get money to pay your bill they will strike it and they will still be supporting that person stri striking it they will be supporting them Anybody to flag flag show me to buy flag the page mi ọlọ́run máa mú ẹ ó ikú òjijì ikú àìtọ́jọ́ lọ́lọ́run máa fi pa ẹ́ ẹni pé ìpàdé ibi lórí mi ikú àìtọ́jọ́ ikú òjijì lọ́run ma rán sáàrin yín ẹni bá lóun máa yọ ayé mi lẹ́nu I don't have time for bullshit mi ṣe jókòó yín sìn mi ò ṣe nǹkan kan láti tó bá ti wù mí láti sọ̀rọ̀ if I feel like talking I will talk and if I don't feel like talking ní bá wà lórí so mi tiẹ̀ this day gan mi tiẹ̀ ń lọ sórí social media dédé ẹ rí i pé mo kúrò níjọ́ yẹn pé mo fẹ́ kúrò lórí lórí Facebook wọn pé mo fẹ́ lọ sórí YouTube bó ṣe ní kán pàdé mi lórí YouTube yẹn ìbá wọn kúrò pé orí Facebook làwọn fẹ́ wà ní because wọn mọ̀ pé lórí Facebook yẹn tí bá tán bá pọ̀ mbẹ́ mi ní rówó o ẹ gbogbo ẹni tó ń wò mí tó lòun níjó rówó gbogbo tó kójọ láyé àìsàn ló máa fi wò bẹ́ẹ̀ ni ọmọ ẹ máa ya wèrè á ya wèrè mọ́ ẹ lọ́wọ́ àwọn ọmọ ẹ máa ya káwáyín ọ̀run máa frustrate gbogbo ọpọlọ ọmọ ẹ ọ̀run máa frustrate ayé ọ̀run ìbànújẹ́ sínú ayé ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n máa ní máa ṣe pé máa gbàdúrà fáwọn tó ń ṣe kiri fún ẹ èmi ò gbàdúrà fẹ́ni tó bá ṣèkà fún mi o torí bẹ́ẹ̀ ń sìn ìjọba nàìjíríà ẹ bá tètè kìlọ̀ fún ẹnikẹ́ni tó bá ń ṣe burúkú fún mi lórílẹ̀‐èdè nàìjíríà tó yẹ máa ṣe pè síbẹ̀ ni ó dẹ̀ máa fẹ́ tibẹ̀ ẹ sọ fáwọn tó bá ń ṣèkà attack them break the record attack the, the evil ones ẹsẹ̀ àwọn wèrè sí kànga ni wọ́n máa jẹ́ kólẹ̀ èdè tutù wọ́n máa sọ pé má wálé o àti ìbẹ̀ kó kún sí o tó pé wọ́n sọ̀rọ̀ wọ́n jí ẹ lówó wọ́n máa ní kó má wálé kò ṣe pé kó má wálé yẹn ní káṣí wọn mọ́ bàtú wọ́n máa ní o ti sọ̀rọ̀ gan o ṣe ọ̀rọ̀ tí mo sọ ìṣó tí mo ṣọ́ máa parẹ́ ni it's going to remain forever tí wọ́n bá kú ṣáwọn ọmọ wọn kú ni so let us pray don't nobody should be making me scared anybody má máa halẹ̀ mọ́ káòdé mi. just be praying for who tó bá ti gbàdúrà fún wọn tó gbogbo àwọn tí mo gbàdúrà fún wọn tó bá ti gbàdúrà tó wá gbàdúrà lábẹ́ òun mi báyìí the next thing àwọn náà máa lò láti dojú ìjà kọ mí máa gbàdúrà fún wọn ṣé bẹ́ẹ̀ máa pásọ̀ tó ń fowó fún ẹni tó bá ti fún mi lówó máa gbàdúrà fún if anybody pay me money today give me money today in fact máa máa gbàdúrà fún especially inú àdúrà àwẹ̀ àtàdúrà náà lọ́wọ́ wádìí ẹ̀ máa rọ́wọ́ àdúrà ìyá tó wá sùn mí sí kọ́ọ̀tù ń gbà yẹn mo ń ṣe charity mi jẹ́jẹ́ ni ní ọjọ́ náà lọ́hùn mo bá mú ẹnìkan wá lòun fẹ́ ṣe Albert lọ́dọ̀ mi ló bá san owó yẹn mo wá rí i pé owó burúkú lélẹ̀ san pé kí ló fẹ́ẹ́ fa játijàti kì í jẹ́ ń ṣe pé bẹ́ẹ̀ mo ṣàwé pé mo ní òkè tó bá sanwó gan-an máa bá yẹn I will do the Albert for you I collected the money from that person and I had money I had money and I used the money for charity and it was during the COVID that's two thousand and twenty and as I started giving the money out as the mo ṣe ń ṣe owó yẹn tí bá tún ti rí owó tán bá ti bá lọ bí iṣẹ́ àbí tí n bá rí owó kan gbà ní Canada tèmi náà bá ti rí màá fi owó sí màá yọ lálẹ́ màá fún àwọn èèyàn ní during the COVID I was doing my own thing suddenly this woman just send somebody to me ló bá ní ẹ kí èmi ń kọ́ kémi mú account number mi wá wọ́n fẹ́ fún mi ní ìlónìí mo ná lánàá tí mo fún àwọn èèyàn yẹn n bá dárúkọ ẹ̀ fún wọn wọn náà fẹ́ dá owó yẹn padà fún mi ẹ máa gbọ́ o owó sáré èyí tí mo ṣe lọ́jọ́ bóyá ọjọ́ tó wá come across video mi olówó tí mo ná lánàá yẹn ó lóun fẹ́ dá padà fún mi wá sọ iye yẹn tó jẹ́ fún mo ní náà o mo ní tọ́ máa fẹ́ fún àwọn èèyàn lówó wọ́n lè lọ wọ́n lè jẹ́ ká tún fún wọn lówó yẹn pé bọ̀ owó tán fún mi tí mo ná lánàá mo ní mi ìgbà padà pé mo fún yàn ni later ó wá ní òkè kí n ṣàgbọ́n àkáǹtì mi wá kóun fún mi kí n pín owó yẹn ó ṣàfẹ́ ju owó sí àkáǹtì mi wọ́n á ní ẹ̀mọ́ kan torí gbà yẹn my spirit always tell me something wọ́n ní ẹ má worry mo ní ẹjọ́ mà ẹ lọ sí under platform tẹ́ bá ti fẹ́ tẹ́ bá ti ready ẹ lọ jẹ́ admin lábẹ́ platform yẹn ẹ jẹ́ admin èmi máa jáde máa ṣe show yẹn ẹ máa pick number àwọn èèyàn máa sọ pé àwọn èèyàn ń sìn kẹ́ kó ń wá kẹ́ wá kán pick nọ́mbà kẹ́ máa pick níbẹ̀ kẹ́ fún wọn fúnra ara yín she paid the money herself okay she paid the money herself ní bìgínì yẹn ọkọ mi ti sọ fún mi wípé àṣẹ màmá yẹn náà ó ti wá tó tó ti pẹ́ bí ọdún kan létà tó ti wá bẹ̀rẹ̀ gbogbo ìwà wèrè pẹ̀lú mi ó wá sọ fún mi pé òun ti pè mí ń jọkàn rí pé mo kàn pariwo mọ́ òun hmm, mi ìpariwo mọ́ ó sẹ̀ mẹ́sẹ̀ sí mi mo kàn dáhùn pé ah, iye tí wọ́n fẹ́ ta kinní yẹn nìyẹn o kì í ṣe tèmi o tó bá ti tẹ̀yìn lọ́rùn mà mi ì ṣe mà sí mo ní tó bá ti tẹ̀yìn lọ́rùn ó ṣàtún yọ mí lẹ́nu so ó wá sẹ́ni nasty message fún mi ká ṣó ti yẹn mi ò block wọn o but n gbogbo àyẹn èrò máa ń pọ̀ tó máa ń sẹ́ni message sí mi wọ́n sẹ́ni nasty message fún mi mi ò ka message yẹn so ńgbà tó wá padà wá yẹn tó wá di ìgbà tó kọ tí fóònù eh, hundred thousand àkọ́kọ́ mi one hundred thousand nígbà yẹn lọ́hùn owó Canada wa hundred eh, dollar was now kò tí ì wọ hundred eh, kò tí ì wọ hundred ṣé ti yẹ yín mẹ́yẹn hmm. torí I remember that day I share one how much gbé tí mo calculate owó Nàìjíríà I spend eh, one fifty dollar ni mo há níjọ́ yẹn ṣé ti yẹ yín mẹ́yẹn so ìgbà yẹn kò tí mo mo mo ti ń ṣe monetization but wọn ò tí approve mi so woman yìí ṣá mo ṣáà ní mi ò gba owó yẹn wá ní òkè kò sí problem ó lọ sábẹ́ platform ó lọ ṣe kíní ẹ̀ fúnra rẹ̀ gbà tó wá yá o fúnra rẹ̀ ó kàn di lọ́jọ́ kan mo kàn polówó mọ́tò ni mo polówó Corolla méjì kan bó ṣe lóò fẹ́ ra Corolla yẹn nìyẹn ó dẹ̀ ní kí n mú àká nọ́mbà mi wá ó ná Corolla yẹn mo dẹ̀ ta fún ó lóun fẹ́ méjèèjì mo dẹ̀ no problem mo dẹ̀ ní ó lóun serious mo dẹ̀ ní òkè kò sí problem ó dẹ̀ ra Corolla méjì yẹn ó dẹ̀ sanwó fún mi mo gba owó yẹn sí àkáǹtì one guy kan báyìí tó máa ń fún wa ní náírà torí pé i will need the money quickly àbùrọ̀sán sí ní owó àkáǹtì mi ó máa difficult fún mi somehow to get it from my account direct so after some time tuntun ara mọ́tò lọ́wọ́ mi ni ó kàn wá padà sórí messenger yẹn àṣé tí máa ń send message sí mi lórí messenger ó kàn dín jọ pé mi ti wá ń pè mọ́mì mo ti wá ń pọ́nlé mo ti wá ń gbàdúrà fún ní tí mo fẹ́ sọ rèé o ọjọ́ tó sẹ́ni hundred thousand àkọ́kọ́ tó kọ́kọ́ sẹ́ni owó tàkọ́kọ́ tó lóun fẹ́ẹ́ dá owó yẹn padà fún mi yẹn owó tí mo fáwọn charity tí mo fi ṣe charity yẹn omania ṣó ní di prayer points ni torí àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ pé owó ilé táwọn gbé wá pé kí n gbàdúrà báyìí báyìí fún wọn ṣó ní di nǹkan kan ni ó ní ó ní ìdí nǹkan ṣé ti yẹn ẹni tó rán wá yẹn tọ́lá ní àǹtí yẹn tọ́lá ní ló ń jẹ́ gúrùpù kan náà ni wọ́n ó ló ní ìdí nǹkan pé the only tó nídìí ni pé ọmọ ẹ̀ first daughter yẹ kó ti marry pé kò marry kò sọ́kọ kò sí kankan ṣó ti yé bẹ́ẹ̀ yẹn èmi kẹ̀dẹ̀rẹ́ mo wá ní kó má wọrí mo tó bá ti jẹ́ yẹn mo lọ́dọ̀ máa gbọ́ ó dẹ̀ máa gbà ó máa ṣe mo ló máa marry ó ti yé yín mẹ́ẹ̀ mo gbàdúrà wúmà yìí wá mo wá tẹra mọ́ àdúrà gan fún ó farabalẹ̀ gba àdúrà yẹn like one month ó tẹra balẹ̀ gba àdúrà dáadáa lẹ́nu mi one month kó tó bẹ̀rẹ̀ orí burúkú yẹn ó bìlì ti yó gbà mí ó lè dédé sọ fún mi sìn ọmọ òun wà lọ́sípítù o wọ́n gbọ́ ọmọ òun lọ sọ́sípítù yẹn mi pé màá máa gbàdúrà fọmọ yẹn náà torí mọ̀ pé mo máa ń gba àwọn nasty àti dangerous prayer points you understand me nígbà tí àdúrà ọmọ ẹ̀ yẹn gbà tán tí ọmọ ẹ̀ tó ló fẹ́ ṣèyàwó yẹn ọmọ tó ń jẹ́ dẹ́bì lórí kìnìyàn ó ló sí ìgbéyàwó ọmọ yẹn ó wá lu ọmọ yẹn against mi tó yẹ pé àṣẹ ń pupa yóò fẹ́ bá mi jà ni àṣọ gba contract lọ́wọ́ ẹni àwọn kan ni wọ́n bẹ̀ láti wò pé ta la máa bẹ̀ sí obìnrin yìí o bó ṣe ń ṣe gbogbo yìí o ẹni tó ní wèrè gidi tó jẹ́ criminal náà máa bẹ̀ sí mi èmi ò dẹ̀ ń ṣe criminal I'm only being ọlọ́run kan wà pẹ̀lú mi tó mú mi strong mo ti wà nínú many situations tí bá lówó màá rẹ́rìn tí bá ní màá rẹ́rìn i owó ó máa ń fihàn ní joy ṣùgbọ́n mo ti live mo ti jẹ ìyà gan mo dẹ̀ ti rí oríṣiríṣi nǹkan láyé mi so tí nǹkan bá wà okay I'll smile if it's not okay gbà tó tẹ́ wa lọ́rùn a máa dúpẹ́ gbà tí ò tẹ́ wa lọ́rùn a máa dúpẹ́ so nǹkan táwọn èèyàn mọ̀ nìyẹn. mo gbàdúrà fún ọmọbìnrin yẹn ní ìwà gbogbo tó fẹ́ ṣe fún mi tó ti ó ti wà ní plan ẹ̀ kó tó di pé wá all the evil she want to do because she have uh, some money owó kan tán jí gbé àwọn owó kan owó burúkú tán wọ́n ẹ̀bẹ́zù tán fẹ́ fi ba yé àwọn nàìjíríà jẹ́ fúnra wọn nínú list wọn wọ́n wá ṣèyàn mú wọ́n wá kà mí mọ́ wọn nínú àwọn tán fẹ́ ba yé ẹ̀jẹ̀ ṣé ẹ lè ba yé mi jẹ́ kò pọ̀ kò pọ́síbù kò pọ́síbù tí bá bèèrè lórí yín ló máa ṣẹlẹ̀ àná lọ́run dẹ̀ sọ fún mi this time around tí wọ́n bá fún mi lówó ń sìn tó bá ní máa gbàdúrà fún ẹ wàá fowó béèrè náà ni ó dàbí iṣẹ́ ní iṣẹ́ nìyà kémi dídí tí n bá ń gbàdúrà máa dúró lórí Facebook ń gbà yẹn láti twelve títí di àárọ̀ màá dúró láti twelve ẹ̀dọ̀ di dot ni màá bẹ̀rẹ̀ màá dẹ̀ kúrò nígbà míì seven láàárọ̀ màá dẹ̀ gbàdúrà gbogbo èèyàn tó bá wọlé bá máa gbàdúrà fún sísì wọn dẹ̀ ní fún ẹ àwọn tó ń gbàdúrà tó ń kówó fún wọn nàìjíríà àdúrà mélòó ni wọ́n gbà tó gbọ́ tọ́lọ́ ń gbọ́ lẹ́nu wọn àwọn tẹ́ ń fi àkáǹtì wọn gba owó tó fi kó tó fi ń lọ́ǹdì owó nàìjíríà sí èwo làbùrọ̀ ni èwo ní kó ìbò máa mu tí kò ti máa pa kúkú kí mo gídè wọ kí bàbá máa ṣọ́ọ̀pù ẹ̀ nígbà mi tàbá sọ báyìí pé go and pray wọ́n máa rí pé ó sọ pé òun jọ ọlọ́run lójú wọ́n máa sọ pé òun rí ọlọ́run fún nìyẹn kọ́lọ̀ wò lọ́lọ́run ní sọ fún mi ìwọ ló fẹ́ júwe ọlọ́run fún mi ni èmi tọ́lọ́run bá pàdé níbi tí ìyá mi ò sí tí bàbá mi ò sí lọ́nà Damascus ìwọ ló fẹ́ sọ̀rọ̀ Jésù fún ìwọ ló fẹ́ sọ̀rọ̀ ọlọ́run fún mi ọlọ́run tí mo lè pè láìsí pé mo gba permission lọ́wọ́ anybody kí n tó pè ìyẹn ló fẹ́ máa sọ fún mi ẹ ó ti yá ẹ ó sọ pé ó ń jẹra ẹ lójú tọ́lọ́run bá pè tí mi ò lọ́lọ́run ò pè mí ò tí ntọ́lọ́run bá ti ní pè mí láti ṣe àdámọ̀mẹ̀ tó máa fún mi lówó ni máa ṣe ntọ́lọ́run bá ti ní kí n ṣe tán bá ní kí n máa ṣe fáwọn èèyàn tí ò fẹ́ ṣì mí lówó foolishness ni ó láwọn èèyàn mi ṣègbè tó pọ̀ kò ní ìmọ̀ àìtí ìbá nímọ̀ gan mo fẹ́ fowó rà bó jẹ́ ká yáwó ń báǹkì kan ká lọ fi kọ́ ìmọ̀ sí ìmọ̀ àní ìmọ̀ ọlọ́run ò kì í ṣe ń ta lọ fowó yá a ní ìdí láti ẹ̀ ti lóhùn ká tó lọ sí skul ọlọ́run à ń pray òun a ṣe ń gbàdúrà lójoojúmọ́ the fear of God is the beginning of wisdom fear o oh Lord create your fear into my heart help me Lord direct my footstep direct my eyes direct my tongue direct everything about me woman yẹn ó dì pẹ̀lú mi àṣẹ wọn bẹ̀ wá ni ó kọ́kọ́ wá ó ṣe bí ọ̀rẹ́ kò sírọ́ ńlá láti ò pamọ́ mi kọ́sọ́bìlì pé kí n lọ sẹ́wọ̀n ṣáà ni gbogbo iṣẹ́ tó bá ń ṣe yẹn náà ni màdámù wèrè orí facebook wọn máa sọ àwọn kan tí ò fún mi lówó tí ò ṣe lọ́ọ̀fù sí mi táwa ti ṣó lọ́ọ̀fù rí dáadáa náà máa sọ iṣẹ́ tèmi máa ṣe fèmí tó bá kú òní mú mi dání tí ọjọ́ tí ọlọ́run bá pè mí sọ́dọ̀ mi ní ajọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láìwò ní wá sáyé kí n dẹ̀ tó lọ ẹ jẹ́ kí n bẹ́yìn náà ṣe ń lo ayé yẹn jẹ́ kí èmi náà ráyè tèmi lò nobody must kẹ́nìbọ̀dì máa fi ọ̀rọ̀ kó máa fi lo àpò ìbọ̀ fún mi kó máa lo ọ̀rọ̀ láti máa kí mi dáhùn tí n bá ṣe eléyìí wọ́n á ní eléyìí lẹ́ni báyìí báyìí ló máa lè ṣe dáadáa wọ́n á gbé e fún eléyìí tó bá ti pè wọ́n tí wọ́n máa ti ṣèkà fún mi tán kí wọ́n máa gbàdúrà fún àwọn tó ṣèkà fún mi tó bá ti ṣèkà fún mi náà tó fẹ́ kí n gbàgbé gbàgbé ẹ̀ owó ló lè mú kí n gbàgbé ìkà tó ń ṣe fún mi báyìí owó torí gbogbo ẹni tán paṣọ lè padà wá sáyé ni àbówó gbogbo nǹkan tó ti gbà sọnù lọ́wọ́ mi ṣé wọ́n ṣe tí mi ò bá rí kò kò èpè ni máa fi pa wọ́n ọlọ́run gan ò ní gbọ́ tiwọn àwọn tọ́lọ́run bá <laughs> ọlọ́run gangan wọn máa da àyíká wọn rú ọlọ́run máa da gbègbè wọn rú owó nìkan owó bí ṣe wà yìí owó nìkan ló lè mú mi gbàdúrà because owó ni mo máa fi san bíìlì ní Canada owó ni máa fi ra aṣọ gan tí máa fẹ́ gbójú mi síta tẹ́ pé nísìnyí báyìí tó bá jẹ́ pé ó yọ owó kíákíá máa ti yọ máa ti múra máa ti ta múra tó bá yẹ pé ó yọ owó ń sìn má ti ta mọ́ra má ti jáde mo ìwà ńlẹ̀ bọ́ ó tẹ̀ pa ọmọ skul ní ọ̀lùdé ńsìn má ti ta mọ́ra má ti jáde má tún gbójú mi jáde má ti ẹ̀ mọ̀ bí mi ṣe máa aṣọ tí mo nílé gan máa mọ̀ bí mo ṣe máa lò ó tó bó nǹkan tó bá ṣe wọn ò ní fi lọ́ọ̀fù sí wọn ò ní fi láìkì sí wọn máa fẹ́ kí wọ́n máa gbàdúrà àdúrà kọ́ àdúrà ni máa gbà fún ara mi títọ́ ọlọ́run máa fi gbọ́dẹ̀ máa ta ọlọ́run máa gbọ́ máa ṣe ju bí mo ti béèrè lọ I don't need to use my strength and my energy for any useless person àwọn tó máa ṣe nǹkan fún tí wọn ò mórè wọn ò mọ àgbẹ̀ tó máa wá ibi fún ẹ tó bá ṣoore fún wọn tán àwọn ló tún máa wá ibi fún ẹ tó bá ṣoore fún wọn tán ló máa wá ibi fún ẹ. ẹ̀yin kan mo kí mi ìfẹ́ máa bínú sọ̀rọ̀ púpọ̀ so mo sọ ẹni àwọn kan lánàá àwọn kan ní àná yesterday some people mo rí tán sọ pé ìyàwó Chris Daniel ò fine ṣé fine tó ni ẹ̀yin olórí burúkú tẹ sọ pé ìyàwó Chris Daniel ò fine lẹ́yìn yẹn fine náà kí ló ṣe tí ò fine ṣé torí pé ó ṣe irun ó ṣe ó kàn dirun ẹ̀ ó dẹ̀ fà attachment sí you are too fake I wish I can plait my hair like that Chris Daniel ṣé ọwọ́ ìyá tó sọ pé ìyàwó àwọn ẹ̀yin tẹ búlì ìyàwó Chris Daniel ẹ̀yin tẹ ní pé kò fine kò fine ṣé ẹ̀yin fine tó ni torí pé kò fẹ́ lóṣó kò fọlọ́ṣọ́ tó máa lè ṣe ara ẹ̀ àfọ̀fà rẹ̀ lẹ́ àbí tó máa ti lọ ṣe sílíkàn kò fọlọ́ṣọ́ ṣé ìyàwó kìrìsìtánì ẹ̀yẹn kò fáìn tó tó bá jẹ́ ìyàwó ẹ̀yẹn kò fáìn wọn láyé bàjẹ́ jẹ́ kó sì lọ jàre kó ní kálukú rántí tiẹ̀ tó bá tẹ̀ ẹ̀yin tẹ́ bá ti fẹ́ gbowó ń sìn tẹ́ bá fẹ́ tó bá tó bá yóò mọ̀ kán hmm. ẹni tó bá ti fẹ́ ṣẹ́wó nàìjíríà náà bá fẹ́ fẹ́ ṣẹ́ bíi tó bá fẹ́ fún wọn ní hmm, ọlọ́run tó bá fẹ́ gba bíi twenty million dollar ń bìbà tó iye tó bá jẹ́ nàìjíríà mọ̀ níjọ́ pè mí màá lọ bá màá bá báǹkì sọ̀rọ̀ ńsìn ó máa tó bá ti báǹkì bá ti kó fún mi èyí ni àwọn ọmọ tó bá ti fẹ́ pa tó ti yé hmm. àwọn olóṣó àwọn olóṣó mú standing wọn máa polówó ara wọn systematically they are just telling you that àwọn àwọn olóṣó làwọn fáìn jù o àwọn olóṣó ni o àwọn tó bá ti ṣèdí tó bá ti ṣe gbogbo olórí burúkú làwọn o wọ́n dọ́gbọ́n ń present ara wọn sọ́jà nìyẹn pé ṣé ìyàwó kristiani ẹ̀yìn ò fáìn ó dirun kí ló ṣe ojú ẹ̀ olójú méjì ó nímú ó lẹ́sẹ̀ ó lápá ó nídìí ó kí ló kí ló kí ni. ó ga ọ wọ́n ní kò fáìn olórí burúkú yín ẹ wo ọlọ́run ti kẹ̀yìn sí gbogbo yín gbogbo ẹni bá kẹ̀yìn sí mi ọlọ́run kó bá mi kẹ̀yìn sí wọn ẹni bá gbógun sí mi ọlọ́run bá mi gbógun sí wọn ẹni bá bá mi jà ọlọ́run bá mi bá wọn jà ẹni bá fọwọ́ sowọ́ ogun pọ̀ lórí mi ọlọ́run rán ikú sàrẹ̀ wọn ikú ọwọ́ ogun tó ń sopọ̀ yẹn ikú ni kó fi tú wọn ká ikú ikú òjijì ẹni bá lóun ò ní jẹ́ gbádùn ò ní jẹ́ sinmi ò ní jẹ́ kọ́mọ mi sinmi ikú òjijì ni kó fi tú wọn ká wọn máa ní má ṣe pé ń àdúrà lẹ́ ń gbà ẹ̀jẹ̀ à ń àwọn tó ń pààyàn jẹ tó ń ṣoríṣiríṣi tó ń ṣorí burúkú àdúrà lẹ́ ń gbà. àwọn olóṣèlú ni àwọn tó bá ti ṣèdíjà nàìjíríà ń gbà. and again ẹ̀yin tí ẹ ń debate nípa pé some people say education is not uh, people say education is not the a máa máa sọ̀rọ̀ o tí n bá fẹ́ sọ̀rọ̀ mo máa sọ o àwọn kan sọ pé education when you go for medicine these days is they are getting out of stock àwọn oní mental problem by the time tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ọ́dà who is this kó sì lọ dání who are you dání ìyá ẹ̀ kó sì lọ don't play with you i don't like you wọ́n ti máa ti like me like ẹni kó kó sì dànù i don't like you kó sì lọ your your face is disgusting. so mm, àwọn kan sọ wípé education is not the best legacy again o ah hmm. oh god there is nothing kò sí àwọn inspiration oríṣiríṣi burúkú tó ní gbọ́ lọ́wọ́ àwọn oh there is nothing kò sí àwọn inspiration inspiration burúkú burúkú tó ní gbọ́ látẹnu àwọn wòlíì àtàwọn pásọ burúkú táwọn èèyàn bá ti yó tán tán ọ̀dẹ̀ mọ́ pé one thing about uh, being getting rich true talk dúró. You know? okay ẹnìkan ní good talk ó ní true talk the European gave us the Bible but teach their children common law mm, common law you see even the people let me now tell you the people telling us I, I, I will not throw my Bible and I can never be an unbeliever I'm a Christian up to tomorrow I practice because there's some law that I found there that is very good for me. In the Bible, they said, Bible said we should be hardworking also. Bible said we should work without, faith without work is dead. That's what Bible said. Bible said work without, faith without, the, uh, sorry, work, uh, faith without work is dead. That everybody must do what? Must do, must, you must do something that will fetch you money. Like what I'm doing right now, it's also work teaching people motivate them also work some people wọ́n máa lọ ṣe ìwé wọ́n máa tà kán ba lè rí owó ni you understand me but some of these pastors and some of these people who believe they are Christian or preachers also they want to block you they are not eh, ready to help anybody they are not ready to do any good thing for anybody they just want to be carrying they want to wọ́n kàn fẹ́ máa lo àwọn èèyàn fún ẹrú ni just àbí politician ṣe ṣe náà nìyẹn àwọn tó lówó nínú politician wọn kàn máa sọ oríṣiríṣi wọn kàn use tó bá ti sọ pé dìbò fún wọn o látà tó bá dìbò tán wọn kàn ní wọn máa ṣe yamayama ni ó ti tún di another election time kó tó rí wọn ṣe ti ṣe bẹ́ẹ̀ yẹn so nǹkan táwọn náà ń ṣe nìyẹn ọ̀dọ́ àwọn ọ̀dẹ̀ ló yẹ kó máa wá teach àwọn èèyàn to put people right wọ́n wá ń teach àwọn èèyàn pé owó nǹkan kan bẹ́ẹ̀ yẹn they are not on nice anyway ṣá àti ẹ̀ preach pé kàn nice kàn máa nice ẹni tí ò bá ti nice mi i'm not going to be nice to you simple as that you are not nice to me i'm not going to be nice to you because owó ni mo fi ń ṣe data àwọn tó wà nàìjíríà gan wọn máa ra data kó tó di pé wọn lè kó tó lè preach kó tó lè ṣe anything àwọn kan gẹ̀dẹ̀rẹ́ ìjọba wọn ti ní access àwọn pa àwọn tó ti ní access gbogbo the resources of Nigeria yẹn nísìnyí wọn ní governors wọn fún wọn lówó pé kó máa fáwọn state wọn wọn ò fowó yẹn jíṣẹ́ tó bá ní káwọn ṣọ́ọ̀ṣì gan fowó jíṣẹ́ fáwọn kan wọn ní owó ṣọ́ tán ní kó máa gbà ní church wọn ní bring tithe and offering to my storehouse so that they can be mean they can be fooled tó bá ti gba owó yẹn owó yẹn mi pé ìlú tó ní ṣọ́ọ̀ṣì bá ti wà kò yẹ kí ráìsì wọn kò yẹ kí epo wọn ìyẹn pé tó bá wọn gan ìjọba àmì churches o àtàwọn tó bá lọ wọn máa sustain wọn bẹ they are not ready to do anything wọn wọn máa mú àwọn verses kan nínú bible wọn preach ẹ fún yín wọn á má wọn bí tí ó bá please wọn wọn á kó keep yẹn to themselves wọn máa ṣó yín èyí tó bá ti ṣe kínní wọn á throw away níbo ni niceness wọn wà kindness àti love tó ń sọ pé kán ṣó yẹn bó ló wà wọ́n tú òwúwo yẹn aside ni wọ́n máa ní kó má jalè systematically everybody ń fi system jalè ìwọ kò gbọ́dọ̀ já olè wọ́n dẹ̀ ń já olè téèyàn bá gba owó tán sọ pé kò ṣe bákan tó ò ṣe bó ṣe ṣe kì í ṣe olè nìyẹn ni bọ́n ṣe ní kò ṣe tó ṣe wà nínú òfin o ò ṣe bẹ́ẹ̀ o wá lọ ṣe bí ò ṣe dáa ṣó lè kọ́ yẹn wọ́n ní ìwọ kò gbọ́dọ̀ já olè wọ́n ní ìwọ kò gbọ́dọ̀ pa ènìyàn gbogbo wọn máa pọwọ́pọ̀ ẹ ọmọ yẹn ń kọ́ wọ́n ti rúdù àwọn ọmọ yẹn ṣe kíní kan a máa pa wọ́n ní ànífọ̀gífẹ́sẹ̀ ṣé wọ́n ṣé wọ́n pààyàn àbí wọn ò pààyàn let us be the doer of the word not the only hearer or just the preacher alone and be preaching tí bá preach mẹ́yẹn wọn ò ní fi lọ́ọ̀bù wọn máa ní ẹ wọ́n máa show me hatred show me hatred I show you hatred after all ṣebí kúmárì mi I'm not getting money tí bá ti tí bá ti get owó I will come and do I will do the service for money torí gbogbo wọn tó ń preach yẹn tí wọn bá rówó ń bẹ tí gbogbo wọn yẹn tí wọn bá rówó wọn ò ní máa preach yẹn wọ́n fún wọn ní private jet i mean wọ́n ní gbogbo ló ní private jet wọ́n ní kudo air lances wọn ò fún èmi ní kankan common star gbogbo ẹ̀ wọ́n ní fún ẹ tí bá rí wọn mo rántí gbà yẹn ọlọ́run gbọ́ gbà tó ti kú ẹ̀mí nígbà tí mo wà tí mo jẹ́ redeem mo ti so oúnjẹ fún bàbá rí bàbá débóyè wọ́n fún mi lówó oúnjẹ yẹn wọ́n ní kí n fi gúnyán àǹtí yẹn nígbà yẹn kọ́lọ̀ máa mi fọ̀rùn kẹ́ àǹtí tolú oníṣọ́ yẹn ìgbà tá ìwà ní ṣọ́ọ̀ṣì yẹn gbà tí o ti sọ̀rọ̀ lọ́nba wọ́n ṣe máa treat ní oríṣiríṣi nǹkan náà ṣe fún wa people when you don't have money like nǹkan tí ẹ ṣe bíi pé kò sówó lọ́wọ́ ẹ̀ wá bí wọ́n ṣe máa sọ̀rọ̀ sí ẹ ẹlòmíì bá a máa ṣe yàmàyàmá sí ẹni mi ò tí ì rí mo máa sọ pé mi ò rẹ́ nìkan báyìí tó fún mi ní owó ìwọ ló máa good fáwọn èèyàn sí ẹ̀ náà in fact you don't need to talk at times you put things in practice many people in Nigeria they are not nice and that's why you see Nigeria people are getting worse tó bá ṣe dáadáa gan pàápàá tó bá ní kán ṣèkà fún ẹ wọn máa ní kí wọ́n gbọ́dọ̀ kí ló lọ ṣe láàrin wọn because niceness is your they are not they don't practice niceness in Nigeria o niceness ò sí nínú dictionary wọn o. anyway ọ̀rọ̀ tí ṣọ́ọ̀ṣì yẹn kan là ń sọ nígbà yẹn mo ti sọ́rí many a time bí àǹtí Tolú mo fẹ́ sọ story yìí àǹtí Tolú nìyẹn ìgbà tí a wà ní church yẹn ah mi tiẹ̀ lè rántí nǹkan tá àǹtí yẹn fojú mi rí àǹtí yẹn dì pẹ̀lú mi sà may her soul rest in peace ó fi ọ̀tá mi ṣẹlẹ́yà báyìí bóyá àánú òjò ní kóní kó máa fi mí ṣẹlẹ́yà ń gbà yẹn ẹ ní ṣàǹtó dájẹ àwọn olórí burúkú wọn máa ní come and pray for them pray for Nigeria yín tẹ́ bá ti jówó Nigeria tó wọ Nigeria wà lọ́wọ́ yín kí ìjọba Nigeria dẹ̀ tún prove gbogbo àwọn àkáǹtì wọ̀nyẹn àbówó Nigeria wà lọ́wọ́ mi ni kò sí politician kan tó fún mi lówó rí náà èwo làbúrò mi èwo ojúbọ mọ wà náà wàhálà máa máa bá nàìjíríà máa máa gbàdúrà fún ẹni tó bá ti fún mi lówó tó bá ṣe dáadáa fún mi tí n bá fẹ́ ọkọ lóyún tó bá tọ́jú mi àá gbà tí mo máa rì tí bàbá ọmọ mi wà òkè tájọjọ wà ó mọ ọ̀nà wọn mọ wọn lè forí gba lórí àdúrà ni kò sí nǹkan kan méjì àdúrà ni ẹni bá ẹni bá forí gba lórí ó máa fọ́ ni gbà mo kúrò lọ́wọ́ tó tẹ tó bá ṣe dáadáa fún mi lè pray wọ́n máa ṣe nǹkan tèmi wọ́n máa ní wọ́n bàjẹ́ màmá ni a máa gbé kinní kan wá pé kinní èmi gan you i'm not i don't like you too you hate me i hate you you love me i love you you disrespect me i disregard you i i punch your face i i disrespect you simple as that. mo máa ní kó máa. I'm a Christian to the core Jésù lọ́ba èwo làbúrò mi ò ní ṣọ́ọ̀ṣì màmá àgbàdo olúwa jẹ́ kí Nàìjíríà bẹ́tà o olúwa jẹ́ káyé gbogbo àmọ́ adákẹ́ àmọ́ àwà síbẹ̀ wọn ò ní fún ẹ ní kankan ní fún ẹ ní kankan ẹ lọ máa ran tó bá ti da máa jọba a máa bí tó bá ti da lèmi náà fẹ́ dúró sí tó bá ti da o lè bàjẹ́ kẹ́nìkan máa fi mí èmi náà àwọn tó bá ti pẹ́ tó bá ti bàjẹ́ tó le iṣẹ́ tó bá le ìwọ ló máa ṣe èyí tó bá ti le tí mo fẹ́ ṣe mo fẹ́ choose to do it ní myself Mm-hmm. ètò irú etí mo ń sọ yìí náà ń sin iṣẹ́ tó le nì pàtí mo fẹ́ tẹ̀ sójú àwọn sínétọ̀ máì mo tẹ̀ sójú wọn pàtàwọn náà dẹ̀ fẹ́ ṣe bí olórí burúkú èmi wọ́n bẹ àwọn èèyàn wá síbí àwọn ta náà fẹ́ pa I don't want I don't want anybody má halẹ̀ mọ́ káàdé mi àwọn tó bú wọn níjọ́ yẹn níjọ́ yẹn kí náà ṣe fún wọn àwọn tó tẹ̀ wọn kí náà fẹ́ ṣe fún wọn. àwọn criminal wọn gbọ́n gan wọn máa ní pé chop be praying the only prayer you be praying mi ì tí sanwó wifi mi mo ní oye gbogbo káàdì credit card mo ti fi san owó wifi owó fóònù pé mo fẹ́ pray mo fẹ́ sọ̀rọ̀ lórí social media mo fẹ́ please èèyàn i'm not pleasing anybody pé ni mo fẹ́ ṣe fún àwọn èèyàn tó bá yọ mí lẹ́nu sí tó bá pé mo ti ń ṣèpè fún wọn tipẹ́ tí mi ò máa ṣe bíi fools wọn ní máa pè mí ní fools I want to shake ṣépè for them simple as that kéèyàn ọ̀dẹ́ bá dẹ̀ ti ṣe dáadáa fún mi kí n gbàdúrà fún tó bá tán. You disturb my finance the Lord pray to God destroy their economy bless me you, you bless me I see blessing you allow me to flourish you to flourish you allow me to be go hunger my daughter if ebi apanyin kú Dangote máa ta rice ní hundred ó máa ta fún yín three hundred thousand. ẹ má jà pray débẹ̀ o gbogbo ìgbà tí mo rí sí nàìjíríà fẹ́ di sí ń sáré ṣe ni o sí ń sáré ṣe sí ń fẹ́ yí padà ni o ẹ má ọlọ́run you don't talk with God. àwa tá a máa pé tó jẹ́ pé a nílé bàbá tó pé ilé bàbá wa àbèrè ilé bàbá àwa tá a ní ìyá tá ìyá tá wa oh, you na ordinary thing a kàn takú sọ́rùn ọlọ́run ni a kàn wà lọ́wọ́ ọlọ́run ni pé ilé bàbá àti ẹ kádàrá yín important go to hell fuck off. just be praying ni màá jí time tó ti máa wà mí jẹ́ báyìí màá máa study bí ṣe máa preach ni a máa study tí yàtọ̀ sí pé ọlọ́run gbéràn wá a máa study kan tó preach bible kan tó wàásù gbogbo àwọn tó ti ń kọ prayer point lórí Facebook wọ́n ń ta ìwé wọn ni ìgbà tí mo lọ sẹ́mẹ̀fẹ̀ máa máa lọ ra ìwé ni ìwé prayer kìíní tó máa ń tà yẹn a máa rà tó bá ti jáde. ẹni tí tí wọ́n bá ṣe wọn ò ní fẹ́ kọ́ wọn ò ní fẹ́ support ẹ̀ wọ́n fẹ́ kí wọ́n máa support wọ́n máa fi máa use wọ́n. àmọ́ àní tó bá lọ ṣé mo sẹ́ àwọn tó jẹ́ ọ̀tá mi ṣé mo sọ pé mo fẹ́ lọ bá wọn ni. I don't want to play with them. They disgust me. I tell you, nǹkan ò disgust me. Normally, you see, I forgive people easily, but tí Ọlọ́run bá ti ṣe ṣetán pẹ̀lú àwọn èèyàn. My spirit gan máa fight wọn ni. Wọ́n máa sọ pé àwọn kan tó bá ti sin Ọlọ́run máa kú kí pásọ̀ kankan máa halẹ̀ anybody. I'm pásọ̀ tó ń pààyàn náà wà nínú ní Nigeria. yẹn. Pásọ̀ that keep people, assassinate people, One one pay. I'm Àwọn pásọ̀ tá a ti sọ̀rọ̀ wọn ẹni tó bá gbowó lọ́wọ́ ẹ̀ tó ń jalè bí àwọn olórin tó ń jalè bí àwọn ọmọ gáràjì àwọn kiri kí lòun ṣe wọ́n lè pààyàn kì sí nǹkan lè ṣe. nobody must be using people or name to be robbing me. so ẹni tó bá sọ pé ìyàwó ìyàwó Chris Daniel ò fáyìn ayé ẹ ò ní da ìyàwó kristiani ẹ ń fine tó bá jẹ́ ní tó ṣe spere bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé ó ṣe spere àbí tó ti yẹn ó ti yé bẹ́ẹ̀ yẹn kò ó lè bàjẹ́ kò ń ṣe spere like that like that ẹ fi ìyàwó ẹ lẹ fi ilé ẹ lẹ kò fine mọ́ kí ló fine the mama the wife the husband like am àwọn tó fine tó fine lẹ máa tó fine àti tó Mama rí kiri you wan your life o. Oh lórí ọpẹ́lọpẹ́ níyàn yẹn sìn we are telling you láìpẹ́ pé thank God for Facebook thank God for thank God for Facebook if Facebook is no longer or this uh, America is they now banned it they said they don't want it and now they now cancel it báwo lè ṣe máa jẹ wọn pẹ́lọpẹ́ wọn náà. Hmm. So ẹni bá ti fẹ́ ká gbàdúrà ká máa gbàdúrà irú nàìjíríà ti tán bá fẹ́ kí máa gbàdúrà fún nàìjíríà òkè owó ilé mi lóṣù mi mi ò bíìlì mi ò gara bí ṣe wà bíìlì mi mi ò sọ pé mo fẹ́ ra private jet ó ti bẹ́ẹ̀ tó bá fẹ́ kí n máa jí láago méjìlá kí n máa parí láago mẹ́jọ àárọ̀ ojoojúmọ́ tó bá ti san owó bíìlì mi ò gara ó ti yé kí n bá ti owó ilé mi gbogbo bíìlì mi owó ilé àtowó náà àtowó kínní kò ju two thousand lọ òkò sówó oúnjẹ ń bẹ bó tiẹ̀ lè gbowó oúnjẹ yẹn kúrò lọ́rùn yín ló ti yẹ yín mẹ́yẹn owó aṣọ tí mo dẹ̀ máa wọ aṣọ màá ṣàfọṣẹ wẹ̀ màá dẹ̀ fi kírímù mi ò kì í ṣe bẹ́ẹ̀ lo lo pancake sójú tí bá ra pancake ẹyọ kan mo lè lò fọ́dún mẹ́wàá ṣó ti yẹ yín mo lè gbójú mi wá lásán bẹ́ẹ̀ sọ pé ṣó ti yẹ yín mẹ́yẹn màá máa ṣáà wọṣọ ẹ̀mẹ̀pọ̀ oúnjẹ ẹ̀mẹ̀pọ̀ máa ń sọ pé kó máa tẹ́ẹ̀nì àwọn èèyàn pẹ̀lú àwẹ̀ àtàdúrà ó kàn yẹ pé tèmi ò bá jẹun déédéé mo máa put on weight ní tèmi bá jẹun kéèyàn máa febi parẹ́ kó má mú mi kó má ṣe èmi má máa put on weight ní ẹ ti gbọ́ rú ẹ̀rí kéèyàn má jẹun kó má put on weight tẹ bá rí mi tí mo lose weight tẹ bá rí mi tó dà pé ó dẹ̀ dà pé lose weight ń sìn mo ń jẹun regular mi mi mo ń jẹ oúnjẹ tó balance kéèyàn máa ṣe ẹnu kó máa tì kó máa ṣe ẹnu kó máa tì jíṣe ẹ rò pé ẹjọ́ ẹjọ́ ẹjọ́ máa ń pààyàn ẹjọ́ a máa jẹ́ kéèyàn gbẹ tó bá rojọ́ ju o máa máa gbẹ ìwọ tó bá jẹ́ pé wá ní àwọn kinní lára owó kan máa jẹ́ kó ara ẹ máa máa gbẹ wàá kò máa rí pé òun láìtì wàá máa rí pé ẹnu ẹ á máa gbẹ ara ẹ máa gbẹ wàá máa rí tó bá wẹ̀ tó wàá rí pé ara ẹ ohun jọ wàá lo cream ara ẹ á máa hun jọ ẹjọ́ máa ń ẹjọ́ ń ba ẹjọ́ <laughs> wọ́n máa sọ pé ẹjọ́ na energy wọ́n máa ní go and work ṣé iṣẹ́ ẹjọ́ ẹjọ́ rírò kò ń ṣeṣẹ́ ni àwọn iṣẹ́ iṣẹ́ kí ni àwọn lọ́ọ̀yà ń ṣe ṣèbẹ́jọ́ rírò ni wọ́n ń rò adájọ́ iṣẹ́ kí ló ń ṣe ṣèbẹ́jọ́ ni because they don't just want to see your face they want to be dictating for you those of you dictating better fuck off these days i don't like i don't like you don't dictate for me I had my brain before coming to Canada. I had my brain before work when I start working. Kí n tó máa complain pa àwọn èèyàn. I had my brain and I'm still with my brain so nobody should. Tell you what I mean. Okay. màá máa gbàdúrà mi ọjọ́ tí mo ti ń gbàdúrà mi báyìí wọn ní sọ pé owó ilé ìyẹlé gba tí ẹ gba tí ẹ gbé lé ìkó tí ẹ fi ṣe téèyàn bá fẹ́ if you want me to be anything tí wọ́n bá ti fẹ́ kí n máa ṣe if ah, wọ́n ń sanwó gan táwọn ní orí social media wọ́n máa ṣe pé if you want to buy crowd you want to I eh, want people to tó bá lọ ra crowd wọ́n ní wọ́n fẹ́ wọn appoint pé tó bá fẹ́ káwọn èèyàn like wọ́n gbogbo nǹkan náà ń sanwó these days gbogbo nǹkan àwọn ti nàìjíríà fẹ́ kó máa ṣe nǹkan lọ́fẹ̀ẹ́ fún wọn àwọn tó bá tún ṣe tán máa pè é lọ́dẹ̀ tó bá ní kí mi ò ṣe politics mi ò ṣe mo ṣe mi fún wọn màá bá ti rówó bà màá máa fún wọn ni wọn máa ní wọn ṣe love you they don't just like you because ẹnìkan ti sọ pé ẹ lọ ṣó fún pé ẹ láìkẹ èmi gan èètì yín ẹni tẹ́lẹ̀ bá dẹ̀ ti èètì máa ṣépè fún ni ẹni tó bá ti èètì mi tó bá ti pé mi ní lọ bá ẹ mi ní bá ẹ mi ní wá platform ẹ mi ìdẹ̀ ní wá bá ẹ ńlé mi ní pè ẹ mi ní bá ẹ ṣeré ṣùgbọ́n tó bá ti wá bá mi màá ṣépè fún ẹ that's it. if téèyàn bá fẹ́ bẹ̀ mí níṣẹ́ pé àdúrà ni mo fẹ́ kó máa gbà don't worry how much is your rent how much is your kìnnì kan kí lo need wọ́n á fún mi tí bá sọ pé òkè o owó tí máa ń ná rèé lóṣù o tí bá sọ pé mo ń ná four thousand five lóṣù tó wá fún mi two thousand ló nínú ẹ̀ ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn máa bá mi sọ mí ní gbọ́ tiẹ̀ ni another thing is this some people they they have house they have uh, cars they want to be your life káàtì áùsì tí wọ́n yẹn náà fẹ́ máa fi lò ẹ́ pé àwọn ga lókè àwọn ga nú ayé o wọ́n máa ń rán ẹ níṣẹ́ iṣẹ́ ẹrú wọ́n máa ń rán ẹ níṣẹ́ wọ́n máa sọ pé ẹni yẹn lówó àwọn èèyàn tó máa súnmọ́ ẹ wọn ò ní lè súnmọ́ ẹ àwọn tó máa fẹ́ràn ẹ lọ́wọ́ wọn ò ní lè ti ẹ̀ràn ẹ lọ́wọ́ àwọn tó máa rajà wọn ò ní lè rajà wọn máa sọ pé ẹni tó dẹ̀ ni tó ń bá ṣe yẹn ọ̀rẹ́ yẹn ó lówó o àbí ẹni tó wà lórí platform yẹn ó lọ́lá o ẹni yẹn ó dẹ̀ lè ṣe kíní kan ó dẹ̀ mọ̀ pé kò nice kò good kò ní kankan tó fẹ́ fà ẹ̀ another ti system tún ní wọ́n tún wá farabalẹ̀ takú sórí platform ẹ̀ wàá kàn máa wàá kàn máa wàá kàn máa share wọn ni wàá kàn máa love wọn ni wàá kàn máa honour wọn ni wàá kàn máa ṣe dáadáa fún wọn ni wọn ò ní nǹkan kan tó lè ṣe fún ẹ wọ́n tún máa dé kùtà sórí ẹ o oh, understand wọ́n tún máa dé kùtà sórí ẹ àmà lẹ́nìbọ̀dì bí ṣe wà bá ń sìn owó ọlọ́run nìkan mà lánì bí n tẹ̀ ṣe wà mí lè fọkùnrin tí ò lówó tí ò dẹ̀ lè help mi kí ló fẹ́ ṣe fún mi kí ló fẹ́ ṣe fún mi tó jẹ́ pé ókè ké ṣé ó fẹ́ wá bá mi tó bá yá máa lóun fẹ́ máa máa gbàdúrà fún un á dẹ̀ máa bá mi ṣeré máa máa tó ń fún ṣé ṣé ẹ̀pù nìyẹn ṣó ẹ̀pù ló wá ṣe fún mi mo wà nínú ń sìn tó bá wù mí tí mi bá fẹ́ dìde láti sọ pé mo fẹ́ lọ sí màá sarah cook their food cook ẹ̀ báyìí ọkọ mi ò lè wà nílé kí n sọ pé mo fẹ́ lọ sí ọmọ mi máa ṣe oúnjẹ fún màá fẹ́ sè màá dẹ̀ fẹ́ tẹ́ tébù bẹ́ẹ̀ náà ni màá fẹ́ sùn sórí bẹ́ẹ̀dì fún bẹ́ẹ̀ náà ni màá tún máa gbàdúrà fún àyà mi á tún máa jẹ́ pé ó ti jáde o ó ti wà níbì kan o lọ má jẹ́ ká burú ṣe tó o bá free kò sẹ́ni tí mo fẹ́ gbàdúrà fún àmọ́ rí ìbá kù sí kànga yàtọ̀ sọ́mọ mi tí n bá tó bá so gbogbo activities téèyàn bá ti mọ iṣẹ́ téèyàn bá mọ duty ẹlẹ́nìkan máa wí pé ẹ eh, you love me a máa bí pé ó fẹ́ ó fẹ́ fẹ́ obìnrin yẹn ó ṣe ló fẹ́ ṣe favour fún ó fẹ́ fẹ́ mi ó ṣe favour fún mi náà ọkùnrin tó bá fẹ́ fẹ́ mi kì í ṣe favour ló fẹ́ ṣe fún mi ní ó lè favour tí mo lè rí bẹ́ẹ̀ náà ni pé bóyá mo sọ pé mo fẹ́ jẹ́ kí business mi padà wá o kò ń ṣe pé kí n máa ṣiṣẹ́ mọ́tò kó wá sọ fún mi kó fẹ́ máa fi rúlọ̀ mi kó wá ní pé mo máa tewé láàsì ni ìwọ gan máa ṣàkúta jẹ wàá rí pépà ńlẹ̀ wàá pè lówó wàá rí pépà ńlẹ̀ wàá pè lówó wọ́n don't be nice to me tell me to be nice to you i'll be wicked to you màá I'll do better àmọ́ adéwájú ọlọ́run lọ rojọ́ ni. taku takú sórí platform ẹ ni taku ni wọ́n ma fira wọn mú sí ẹ lọ́rùn pé à ó mọ ẹnìkan ó mọ lágbájá kí láǹfààní ẹ tí mo mọ̀ tí ò wúlò. in tó bá tún ní lára gan wọ́n tún wọ́n ṣàfẹ́ máa dúró síbẹ̀ pé i'm husband of lágbájá lágbájá i'm a friend of lágbájá lágbájá i know lágbájá lágbájá this time around i want somebody that is responsible olówó tó máa fowó ẹ̀ ṣàánú mi tí orúkọ ẹ̀ tó máa ṣílẹ̀kùn fún mi níbi tí n bá dé tí wọn ò ní máa ṣe gàràgàrà mọ́ mi forí burúkú three things ni èmi á máa gbàdúrà fún màá máa ṣojúṣe tèmi ní tí mo fẹ́ bring to table nìyẹn ayé ẹ̀ ò ní bàjẹ́ bọ̀tí pé kó wá jókòó sáyé mi kó máa takú sáyé mi kó máa sọ pé o lè lówó kankan fún ẹ ó máa sọ pé kò sí kí ló we i know what i can bring for to table whatever you have ó máa máa multiply nígbà tí wọ́n bá tó bá ṣe dáadáa fún mi but ó lè ṣe ó ṣe dáadáa fún mi ó lè mọ kọ́lá ó lè ó lè triple dépò dépò bá multiple plight ó lè triple plight rárá mi ì dẹ̀ lágbára jẹ́ agbára ọlọ́run náà ìnáwó máa fi tó bá agbára ọlọ́run ń ba tèèyàn jẹ́ ó dẹ̀ ń tún téèyàn ṣe agbára ọlọ́run gbogbo tó bá rí tó bá lo wicked ọlọ́run wicked jù ẹ lọ bó nice ó nice jù ẹ lọ. wọ́n máa takú sórí platform ẹni wọ́n máa takú ti ẹni wọ́n máa pariwo i have not spent any money o wọ́n máa sọ pé nìkan wọ́n máa ní kọ́ máa hàn kọ́ máa hàn tó ò ní já ò ní ṣàǹtó dáa jẹ́ single parent gan ní Canada yìí single parent ó dáa fún wọn bàjẹ́ bàjẹ́ ju àwọn kinní gan lọ mhm. single parent kì í ṣàṣe pé bí mo lọ́kọ ń sì tí mo lè jáde kọ́ má bàa sọ pé àwa ní UK ṣe lé lọ́kọ̀ ẹ̀já lẹ́kùnrin jáde single parent wọ́n á ti mọ̀ pé tó bá ti fìlè nǹkan wọ́n á ti mọ̀ pé single ni. ìdẹ̀mọ́tò ọmọ mi Mm. You see? Be wise. Somebody just ní Nigeria sí ọkọ ni you want to marry at the end of everything you marry criminal. You just want to marry o. Ọlọ́run ilé ìmọ̀ ìgbọ́n tó wá gbọ́kọ sílẹ̀ tó gbówó sílẹ̀ this time around tó yẹn bá pọ̀ ọkùnrin yẹn owó yẹn máa gbé oko. Hey mo sùn máa ń bí báyìí sí báyìí bó jẹ́ pé látàárọ̀ sí ògo mi tí mo fi ń ṣe tẹ́gbẹ́ tí n bá sọ pé olúwa dìde ó máa dìde fún mi á dìde lẹ́sẹ̀ bá mi wọ́n ti dé o wọ́n ṣe báyìí báyìí fún mi á ti sáré lọ bẹ́ẹ̀ á lọ ṣe dájọ́ ògo yẹn wàá wá kó èèyàn kan mọ́lẹ̀ ẹ mọ̀ ni àṣírí orí ọ̀fẹ́ tó tún máa ń wà lára obìnrin tí ó ṣe ṣìnà you know how many years ọkùnrin wà ó rùn sí mi bí ìgbé agbára ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ jésù wá sáyé wọn ní kò mọ àrí ẹ mọ nǹkan tó ń torí pé ó fẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni abẹ́rẹ́ ipá alágbèrè ní jésù ni alágbèrè ò kì í ṣe ìyanu yàtọ̀ sí pé kán lọ́ọ́ fèèyàn ṣe tutù àwọn alágbèrè àwọn oní gbogbo orí burúkú tó ń ṣe wọ̀nyẹn but ó fẹ́ wà ó fẹ́ ó fẹ́ agbára tó tó dájú even babalọ́lá gan pàápàá tó tó stage kan wọn ò lè tí ìyàwó ẹ̀ bá sọ pé o ò sùn o máa di ọwọ́ wọn mú bá ṣe ka story ni o torí pé agbára wọ̀nyẹn wọn ò ráyè inú àwẹ̀ àtàdúrà ni wọn ò ráyè wọn dẹ̀ tó bá dẹ̀ fẹ́ kí iná máa dáhùn tó fẹ́ kí iná máa sọ lára àwọn ọ̀tá ó gbúdọ̀ máa farajì fún Ọlọ́run gidi gan ni. obìnrin tó bá irú obìnrin bí èmi tó bá má rí yóò ó ní a lot of things tó fẹ́ fọ́fìtì fún ọkùnrin yẹn náà a lot of things kì í ṣe owó là ń sọ. So ẹni tí ò bá mọ yìí wúrà àwọn ò lè ta fún láéláé màá máa sọ pé mo fẹ́ èmi ò sí ní obìnrin náà máa sọ pé ó fẹ́ má rí ẹ ó mú fúnṣọ àwọn wá kókùnrin kan wà pẹ̀lú bí ṣe ń wá owó ni mò ń wá bí mo tún ṣe wà ní Canada tó wọn ni wọ Canada ló wà ẹ ṣé wọn ń já owó lórí igi ní Canada ni owó ni mò ń wà owó gidi mi ìwó sì mi òwò rí burúkú owó láì owó láti ṣe òwò máa lọ máa bọ owó ló jẹ owó tó wà lẹ́jìk kì í ṣe owó owó tí táwọn èèyàn máa ń o tó máa táyà bá máa já táyà bá máa já tó lè gbé lulẹ̀ owó láti ṣòwò kí máa lọ kí máa bọ̀ peace of mind kọ́ náà níbàámu ọmọ mi àná ó fẹ́ lọ́kọ̀ọ́ ẹnìkan àwọn ọkùnrin kan tó yẹ pé tó bá tó lọ sókè wọ́n máa fẹ́ tẹ orí ẹ̀ mọ́lẹ̀ ni wọ́n á máa sọ fún ẹ pé ò gbúdọ̀ ga ó níbi tó gbúdọ̀ ga dé láwọn ọkùnrin nìyẹn after all tá bá máa kú padà sọ́dọ̀ bàbá gọdùn kò sẹ́ni tó máa gbọ́kọ dání o kò dẹ̀ sẹ́ni tó máa múyàwó dání ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálukú máa lọ sìnrẹ́yìn ní gbogbo òṣì yẹn. tọkọ tó bá máa múnú èèyàn dùn wá bá wà ó fọ pọ́síbù bọ̀tì káwọn èèyàn máa pàṣẹ gọ́ọ̀mù yẹn kọ́ máa só pọ̀ ní tó ti já kọ́ máa só yẹn kọ́ máa rán aṣọ àkísà kí relationship dàbí àkísà tó yà I don't want that nonsense. so ìyẹn bó ṣe jẹ́ o happy monday náà tún lè ní o. Hmm. I'm a Christian very one torí mi lè support àwọn tó ń fi àwọn pastor mi tó ń fi tùyí tó ń fi èèyàn ṣe tuntun wà jẹun èèyàn mélòó ní ọ̀nà abẹ́ Auto Bola mọ́ how many people ló comment síbẹ̀ yẹn mo fẹ́ ṣe àdúrà fún ẹ̀yin mẹ́sàn-án tẹ comment sí abẹ́ bíbá yẹn tó bá jẹ́yàn nínú kẹ́ máa tó ní kẹ́ kọ́mẹ̀tì mẹ́sàn-án síbẹ̀ god bless you èyí mẹ́sàn-án yẹn lọ́dọ̀ Auto Bola tẹ láìkì ẹ̀ èèyàn mẹ́ta kọ́mẹ̀tì èèyàn mi pé nǹkan mẹ́rin nǹkan mi tó ń fẹ́ kí n sọ nìyẹn tó bá ti wù mí ni nobody control me. Nobody control me. Okay? Nobody control me. I want to control me. Yeah, because Daniel is nice. Oh. She's a pretty lady. Mm, Sandra ti tó wá ṣe mú tó lu mú tó pẹ́ẹ́sì gbogbo ẹ̀ tó lọ ṣèdí tó jókòó sábẹ́ sílé kan not on the day no okay so ìyẹn bó ṣe jẹ́ kó dára fún wa o. Mm. ní orí Facebook yìí kí ló tún ti ṣẹlẹ̀ báyìí kí ló ti ti dé nígbà yìí notice you no longer okay okay it's me i'm the one i'm the one i am the one <sighs> wọ́n ní téèsì wọn ó ó dẹ̀ ní orin yẹn ṣé mo ṣí ẹ̀ lẹ́ǹkan jẹ́ ká play orin yẹn ká tó lọ kì í ṣe orin new new version of uh, Chris Daniel song new version of the song Let me play it. <laughs> Oríṣiríṣi. Let me play the new version of it. Let me play the new version of it. I'll play the new version. I'll play the new version. In fact, today I pray for I pray for gbogbo ìlú tí ogun ń jà I pray for àwọn tó lóyún tó bá ṣe dáadáa kò ń ṣe ẹni tó gbọ́kọ lọ́kọ o ó ti yé àbí tó bá yé ẹnìkan jẹ́ tó fẹ́ sọ tó lòun máa sọ báyìí ó pẹ́ kó tó kú dànù ṣùgbọ́n so I pray so kì í ṣe nǹkan táwọn èèyàn bá fẹ́ kí n ṣe ni mo fẹ́ ṣe bí n ṣe wà o that's it kì í ṣe nǹkan táwọn èèyàn bá fẹ́ kí n ṣe ni mo fẹ́ ṣe bí n ṣe wà yìí o. Yeah, only my evangelist. Hey, and I want to call this person. JB, you have my number now. Eh, evangelist, my regard to my pretty Sarah. Àwí o, àwí, àwí, báwo ni, báwo ni àwọn ará kí lorúkọ yín ná? Ṣebí Kogi ní ìmì tẹ̀ mọ̀. Báwo ni ṣẹ́ ṣàlàfíà lẹ́wà? She gbogbo ẹ̀ ń rose? She gbogbo ẹ̀ ń dùn? Ṣó ń ṣó ń jọra wọn ṣó ń jọra wọn ṣó ń jọra wọn sex does not create bodies kó sì lọ ó ní sex does not create bodies àmọ́ ò ní pé kó preach ẹ̀ fún mi why do you tag me now now I don't want it ni. Mm. 130 people follow you. Okay. Ìwọ ló tag me sin somebody tag me something now now now. Okay, two hours ago. Are you Ella? She o jẹ́ mi ni? Why do you tag me your bullshit? I'm not your friend and I'm not the one to be why you preaching go and coach your mother ẹ̀yin ọmọ òṣì tẹ̀sẹ̀ dé ọ̀fẹ́ go and coach your mother go and coach your mother or your siblings okay i block your ass now don't go. What is this? Don't tag me bullshit, okay? Don't tag me bullshit. Did I suggest you? Maybe that tag you nonsense? Don't tag me bullshit. If he says doesn't give burden, go and do it. Your, that's your life. You don't preach that to me. I'm not a baby. I know what I want. Yes, shaking in one hour in line with my resolve to put smiling on face of my okay um, consistency i reach out to 2000 wow that's good in Syria okay ṣé wọn Syria ni wọn federal constitution and consistency at the weekend each of them benefit from water pump suction house, oars, and pipe. Also, four thousand women benefit from. ṣé tòótọ́ ni a rí picture mm, machine with the okay, okay. Good job. Good job. Allocation ni ẹ ṣe sá. Thank you, sir. Mm. Mo bá wọn dúpẹ́ o. Thank you, sir. Be nice. Everybody be nice. Pastor, go out and do charity. Bring money. Let us share to people. Ah. Be nice. Private jet, you are. Iṣẹ́ fẹ́ gun private jet lẹ́sọ̀rùn ni. Thank you, sir jẹ́ ń bá wọn dúpẹ́ ń bì báyìí. Hmm, ṣé my speaker ni máa sọ ṣé my speaker ni máa sọ. Hmm. okay. Hmm. speaker. Hmm. ọ̀tọ̀ nínú tí mo fẹ́ gbé jáde ọ̀tọ̀ nínú tí mo lọ ń gbé jáde jẹ́ ń gbé kinní yẹn jáde orin yẹn dànù. Ah. mo fẹ́ play version of that person. yìí. ọmọ mi ó sẹ́ni kínní sí mi ee police ẹ wọ́n ṣe o ṣubú dànù ọlọ́run má jẹ́ àṣubú dànù láyé. Hmm, wọ́n ní tí wọ́n níbo ni kínní yẹn wà ọlọ́run I think I share this today okay let me see níbo ló wà náà let me see my gallery oh God what is this now. Kídìǹtì wọn, wọ́n lómi wọn, ní kíni nǹkan wọn, ní kíni nǹkan wọn. ṣé mi ì ṣe ẹ? Kíni yìí ni? Ah, mo dẹ̀ like orin yẹn gan, Kiss Daniel yẹn tí wọ́n ṣe ń jẹ, tí wọ́n ṣe ń jẹ, wọ́n ti gbé lọ. Bye.